امتن على العباد بأن جعل في كل زمن, زمن فترة من الرسل بقايا من أهل العلم يدعون من ضل إلى الهدى ويبصرهم منهم على الأذى يحيون بكتاب الله الموتى ويبصرون بنور الله أهل العمى فكم من قتيل لإبليس قد أحيوا وكم ضال تائه قد أدوا فما أحسن أثرهم على الناس وأقبح أثر الناس عليهم ينفون عن كتاب الله تحريف الغالين وانتحال المبتلين وتعويل الجاهلين وصلى الله وسلم على إمام الموحدين من بعث الله بالهدى ودين الحق ليظهره على الدين كله walaw kariha al-mushrikun adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ti lẹ́yìn eléyìí akíra wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh adúpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba tí ó gbogbo ẹrú ẹ̀ pẹ̀lú pé ní gbogbo àsìkò kọ̀ọ̀kan ọlọ́run ń gbé àwọn olùmẹ̀sìn dìde ọlọ́run ní káwọn olùmẹ̀sìn ó máa ṣẹ́kù lérílẹ̀ láti lè máa pò wá lọ síbi ọ̀nà mọ̀ pàápàá jùlọ gbogbo àwọn ẹni tí wọ́n bá ti ń rìn ní etí bèbè ìṣìnà àti láti lè jẹ́ ká mọ kí ni nǹkan tí ó ṣe wá láǹfààní àti kí ni nǹkan tó lè kópa lára bá wa wọ́n ń ye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tí ṣe alukur'an ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lajú méjèèjì kalẹ̀ ṣùgbọ́n tí wọn ò fi ríran àwọn olùmẹ̀sìn ọlọ́run ní kí wọ́n máa júwe ọ̀nà àmà fún wọn mélòó mélòó lẹ́ni tó ti bọ́ sínú gbèkùn èṣù lénìí tó yẹ pé látara ìtọ́lọ́wọ́n ọba tó ṣe fún àwọn olùmẹ̀sìn lọ́lọ́wọ́n ọba fi fi wọ́n ṣe sábàbí àjíǹde irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ mélòó mélòó láwọn ẹni tó ti sọnù tó jẹ́ pé ọlọ́run ọba padà sọ wọ́n di ẹni ìmọ̀nà láti pàṣẹ ìgbìyànjú àwọn olùmẹ̀sìn mọ́ndàlá erípa àwọn olùmẹ̀sìn nínú ìgbésí ayé àwọn ọmọnìyàn kò sí máa sọ aburú táwọn èèyàn ṣe sí àwọn olùmẹ̀sìn àwọn olùmẹ̀sìn náà làwọn tí wọ́n máa ń fi wọ́n ń fi ọ̀rọ̀ ọlọ́run wọ́n ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ ọlọ́run alukur'an kúrò níbi gbogbo ìtukùtù àwọn aláṣejù àti ìlọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn àwọn òbílẹ̀ jẹ́ bákan náà ìyíkú yìí ká máa fún ọ̀rọ̀ ọlọ́run nítumọ̀ míì èyí tó ń wáyé látọ̀dọ̀ aláìmọ̀kan ọlọ́run fi àwọn olùmẹ̀sìn ó fi wọ́n sédò gbogbo àwọn ìbàjẹ́ yìí fún wa àwa tọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹni tó jẹ́ aṣáájú gbogbo olùmú ọlọ́run lọ́kan ṣoṣo ọlọ́run ọba gbé dìde kó lè máa jẹ́ ìmọ̀nà àti ìmọ́lẹ̀ pẹ̀lú ẹ̀sìn òdodo kí ẹ̀sìn ọlọ́run ọba kó lè borí gbogbo táwọn èèyàn ń pè lẹ́sìn kódà kílé yìí má tẹ àwọn ọ̀ṣẹ̀bọ lọ́rùn abẹ́lọ́run ọba tóbi rẹ̀ ìjókòó wa tèní tí ó máa jẹ́ àkọ́kọ́ ìjókòó fún àlàyé nípa tírà tí ó gbajúgbajà tí a mọ̀ sí thalathatul usul wa adillatiha abẹ́lẹ́wọ̀n bá nu títóbi rẹ̀ eléyìí tí a máa gbéyẹ̀wò nípa àlàyé rẹ̀ ọlọ́run jẹ́ kí ó ṣe wá láǹfààní bi rahmatika ya arhamar rahimin tíra thalathatul usul wa adillatiha tíra yìí ó jẹ́ tíra kan èyí tó ń júwa níwèé pàtàkì atawhid nítorí pé ìta ń pè ní atawhid ìmọ́lọ́n lọ́kan ṣoṣo huwa awwalu ma amara Allahu subhanahu wa ta'ala bi wa anzala bi ir-rusul wa anzala bi il torí tawhid ìmọ́lọ́n lọ́kan ṣoṣo lọ́lọ́wọ́n bá fi rán gbogbo àwọn ànábì ọlọ́run níṣẹ́ gbogbo òjíṣẹ́ ọlọ́run pátápátá làwọn náà fi kíyèsí pé awwal rusulillahi alal ard nabiyullah nuh alayhi salatu wassalam àkọ́kọ́ ànábì ọlọ́run ọba lérílẹ̀ ó náà ni ànábì nuh alayhi salatu wassalam ìgbà tọ́lọ́run ọba sì ránṣẹ́ ní àwọn ọgọ́rùn-ún ọdún bíi mẹ́wàá ló ń bẹ láàrin òun sí anabi adam alayhi salatu wa salam àwọn oríṣiríṣi ìwà ẹ̀ṣẹ̀ ló ń ṣẹlẹ̀ ọlọ́run ò torí ẹ̀ràn òjíṣẹ́ ṣùgbọ́n gbà tí wàlámà ń tàṣọ̀rọ̀ shirk gbà tẹ́ bọ́ wọ ayé ó náà ní àsìkò anábì Nuh alayhi salatu wassalam gbogbo aná láti mọ àlàyé eléyìí nípa àwọn ènìyàn kan tán jẹ́ olùsìn lọ́hùn ìgbà tí wọ́n fayé lẹ̀ ṣẹ̀tọ́nù gbé sí àwọn èèyàn lẹ́mìí wípé kí wọ́n mọ èrè wọn ìgbà tí wọ́n mọ èrè wọn èyí ṣe tẹ́ fi mọ èrè wọn wọ́n ní kó lè máa jẹ́ tadhkiran lahum yóò máa rán àwọn létí yóò sì lè máa ṣe àwọn lójú kòkòrò láti lè máa sin lọ́hùn báwọn èèyàn wọ̀nyí ṣe ń sin lọ́hùn lóbi jẹ́ kí gbogbo ọ̀rọ̀ fọ́tò nǹkan kan lé ní tá a sọ pé ìdí tá a fi ń ṣe náà ni pé remembrance àwọn ẹni àkọ́kọ́ yẹn náà tí wọ́n ní láníyàn nìyẹn ṣùgbọ́n gbà tó yá ṣètọ́nù padà lọ́wọ́ sí ó padà di nǹkan tí wọ́n ń jọ́sìn fún àwọn èrè yìí èyí ni àkọ́kọ́ gbà tí ẹ̀sìn ìbọ̀rìṣà tí ó wọ ìtògbésí ayé ọmọnìyàn lérílẹ̀ sọfàbítàlì nítorí nǹkan yẹn ọlọ́run fi gbé àkọ́kọ́ òjíṣẹ́ dìde awwalu rusul a rí wípé ẹ̀ṣẹ̀ ìpànìyàn mubashara lásìkò tí anabi adam aleyhi salatu wa salam tó délẹ̀ kò pẹ́ lásìkò gbà yẹn náà làwọn ọmọ rẹ̀ méjì ọ̀kan para wọn habil wa qabil wọn para wọn ọlọ́run ò torí ẹ̀ràn rasul ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n laysa shirkan kì í ṣe bọ́ ṣùgbọ́n walamma hasala wa hadatha shirk ala al-ard kété tí ẹ bọ́ ṣẹlẹ̀ lórílẹ̀ ọlọ́run rán àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run ó náà ní anabi nuh alayhi salatu wa gbogbo ìgbà tí àwọn anabi ọlọ́run òjíṣẹ́ ọlọ́run bá ti fọ ilẹ̀ mọ́ tí wọ́n bá ti lọ àwọn nǹkan yóò tún dojúrú máwọn èèyàn lọ àwọn èèyàn bá tún bẹ̀rẹ̀ sí máa ṣẹbọ ọlọ́run tún gbé òjíṣẹ́ dìde nítorí kẹbọ yẹn mọ́sà lè wà lórílẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run ọba rán gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀sìn wa dinil haq li yuzhirahu ala dini kulli ay li yuzhira tawhid ala shirk láti lè jẹ́ kí ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo kó jẹ́ pọ́n ní ó máa lérílẹ̀ gbogbo àtìlẹ̀ bá ń jẹ́ ilẹ̀ táyé bá sì ń jáyé so eléyìí ló fà á tó fi jẹ́ pé ọ̀rọ̀ tawhid awwalu shay'in tawhid àkọ́kọ́ gbogbo nǹkan òun náà ni ọ̀rọ̀ tawhid òun ló sì yẹ kó pọ̀ jù nínú dáwà wa gbogbo dáwà kullu da'watin khalat ani da'wati ila tawhid fabatilun fabatilun gbogbo ìpèpè tọrọ tawhid bá ti lè mẹ́yẹ tó ti mẹ́hẹ̀ ń bẹ̀ irọ́ lásán ni ìròrí burúkú ni ká sọ pé ẹ má sọ̀rọ̀ tawhid káyẹ̀ mọ́ bá mọ́ sá ìròrí yìí ṣètọ́n ló ń gbé sínú làákàyà àwọn èèyàn wa ma ala balag káwí ni tiwa gbígbà kò sí lọ́wọ́ wa so látara àdé eléyìí ìpèpè sí tawhid ìmọ̀lọ́run lọ́kan soso òun ni àkọ́kọ́ gbogbo nǹkan pátá ìyókù ó máa tẹ̀lé lẹ́yìn ni so ló fi jẹ́ pé tíra àtà fẹ́ máa gbé ẹ̀wò yìí kìtàbù tawhid ni tíra tawhid ni ọ̀kan nínú àwọn tíra tí àfáwa muhammad asheik al-mujaddid al-imam muhammad bin abdulwahab tí wọ́n ṣe kíni o tí wọ́n kọ láti lè ṣàlàyé tawhid fún àwọn ènìyàn nígbà tí n ti ń jẹ́ tawhid tó ti di nǹkan àfisẹ́yìn téégún fi sọ ní ìlú àti agbègbè tọ́lọ́n ti gbáná Muhammad sallallahu alaihi wa sallam dìde jẹ́mọ́ ọ̀yẹ́ kó ṣèyàn lé mọ̀ ipe Maka Madina yóò jẹ́ ìlú tó yẹ pé àwọn èèyàn ọmọ forí kanlẹ̀ àwọn èèyàn ọmọ bọ òòṣà àwọn èèyàn ọmọ bọ sàárè ó yẹ kó lè yà wá lẹ́nu pé ibi náà ti gbá nàbì dìde àwọn èèyàn sọ sàárè dọ́lọ́hún àwọn èèyàn ya'buduna al-awliya wal-qubur eléyìí ó yẹ kó yà wá lẹ́nu pé àṣírò ẹ̀ lè ṣẹlẹ̀ wàláhì ó ṣẹlẹ̀ tí kì í bá ṣe ọlá ọlọ́run àti ìlérí ọlọ́run tọ́lọ́run ti ṣe wípé ní gbogbo àsìkò òun máa gbá àwọn èèyàn dìde táwọn èèyàn bá ti ń kúrò ní ojú pọ̀nà táwọn ànábì ọlọ́run fi wọ́n ẹsẹ̀ wọn lé ọlọ́run ó máa gbé àwọn olùmọ̀ ẹ̀sìn dìde lẹ́yìn ìgbà tánàbí sàlám ti wá tánàbí mi ò ní wá mọ́ ọlọ́run ó máa gbé àwọn olùmọ̀ ẹ̀sìn dìde láti lè wá máa dá àwọn èèyàn padà sí ìpìlẹ̀ tawhid láti máa dá àwọn èèyàn padà sí manhaju salafi sọlẹ ojúpọnà àwọn ẹni rẹ̀ àkọ́kọ́ so eléyìí ni nǹkan tó ṣẹlẹ̀ tí ó bí kíkọ tírà yìí láti ọ̀dọ̀ àáfàá wa àgbà al-imam muhammad bin abdul wahab inshallah a ò tí ì lè ṣe déédéé fún gbígbé tírà yìí yẹ̀ wò àti ṣíṣàlàyé àwọn ẹ̀dọ̀kí àlàyé ọ̀rọ̀ tí ń bẹ nú ẹ̀ àyàfi ká sọ̀rọ̀ nípa àáfàá wa tọ́lọ́wọ́n bá fi wọ́n ṣe sábàbí kíkọ tírà yìí nítorí pé mímọ̀ pàtàkì ẹni tó kọ tírà a máa jẹ́ kéèyàn mọ̀ pàtàkì tírà máàmà sọ́gọ́ra hajjmuhu bó ti wulẹ̀ kí tírà àwọn ó kéré mọ́ ìmọ̀ pàtàkì ẹni tó kọ tírà àwọn a jẹ́ pàtàkì tírà bó sì wulẹ̀ kí tírà ó pọ̀ tó kódà kó tó ẹgbẹ̀rún dì tí a bá lọ rí pé al-insanu tafi èèyàn kan tí a lè ka ọ̀rọ̀ rẹ̀ kún òun lẹni tó kọ́ la naltafitu ila dhalika al-kitab ma'ama kathrati mujalladatuhu bó ti wulẹ̀ kí tíra àwọn ó pọ̀ tó a ní kọbi ara sí ṣùgbọ́n ká tó lọ wo àlàyé ní ṣókí nípa ìtàn ìgbésí ayé Sheikh Muhammad bin Abdul tí wọ́n kọ tíra yìí àti àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kẹ́nìkọ̀ọ̀kan wọ́n dì mú nípa ètò ìgbésí ayé wọn ẹ jẹ́ ká kọ́ lọ wo kí lorúkọ tíà tí a fẹ́ gbé ẹ̀wò tíra yìí oríṣiríṣi ọkọ làwọn èèyàn máa ń pè é ìgbà mi àwọn èèyàn á pè ní al-usulu ath-thalatha ìgbà mi wọn á pè ní thalathatul usul wa adillatuha méjèèjì yìí èwo ni àáfà tó kọ tíra gan sọ tíra torí pé ètò gbajúmọ̀ ni usulu thalatha usulu thalatha usulu thalatha pẹ̀lú ìwádìí àwọn àáfà àti amaliyatu tahqiq ìtojúbọ anuskatul asliya nuska ìpìlẹ̀ tíra yìí gangan gangan àáfà wa tí wọ́n yìí wọn ò pè ní al usulu thalatha kì í so kọ ẹ̀ nìyẹn ó kọ tíra igangan ni thalathatul usul wa adillatuha thalathatul usul wa adillatuha kí ni tó fa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń pè ní al-usulu thalatha lẹ́ni lóbi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ tíra tàbá orí gbá ní tí wọ́n kọ síbẹ̀ ni al-usulu thalatha ọ̀rẹ́ ilé ìtẹ́mi náà mú lọ́wọ́ yìí ní tó ń bẹ́ẹ̀ ni al-usulu thalatha wa adillatuha tí ó sì súnmọ́ kórí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà in tó fà wípé àfọwà Sheikh Muhammad uh, Abdul Wahab wọn kọ tíra kan náà tó ń ní al-usulu thalatha tíra kékeré kan ni àwọn èèyàn wa máa ń gbé e síra wọn àti nítorí wípé àwọn tí ń bẹ́ẹ̀ fẹ́ jọra wọn ó fà á lé ní tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń fi lò ó síra wọn ló fi jẹ́ pé téèyàn bá ti sọ pé al-usulu thalatha gan àwọn èèyàn ó ti mọ̀ pé lè ta fẹ́ mọ kàyé náà ni à ń tọ́ka sí ṣùgbọ́n àfọwà. الشيخ المفتي العام لديار السعودية شيخ صالح بن عبد العزيز آل شيخ kọ́lọ̀ wọn bá kí ó bá wa yọ́nú sí wọn kó sì bá wa kẹ́ wọn àwọn náà kọ sẹ́rìhù tíra yìí wọ́n pè ní sẹ́rìhù thalathatul usul nínú tíra àwọn inú mọ̀kọ́dùmọ̀ náà tí wọ́n ń sọ fún wa wípé tíra yìí ó kọ rẹ̀ gangan gangan ní nuskatul hasliya òun náà ní thalathatul usul wọ́n ní lè ṣéèkì rahimahullah risalatun ukhra wọ́n ní àfọwà muhammadu bin abdul wahab wọ́n ní tíra kan míì tí wọ́n kọ bí unwan al-usulu thalatha wọ́n pè yẹn ní al-usulu thalatha risalatun saghira aqallu min hadhihi ilman èyí tí wọ́n kọ yẹn ó kéré tán pè ní usulu thalatha ó kéré sí eléyìí wọ́n ṣe alùsùlù thalatha yẹn nítorí pé lè alima asibiyani wa sigar kí wọ́n lè máa fi kọ́ àwọn ọmọ kéékèèké ni òun ò kó nǹkan sínú tó thalathatul usul wọ́n fi ń pè yẹn ní alùsùlù thalatha wọ́n ní ṣùgbọ́n wa amma thalathatul usul fahiya hadi ilẹ̀tì alẹ́tì nàkọ́rọ́wà eléyìí tá n ká yìí yakthuru al-khalat bayna tasmiyatain أو الأصول الثلاثة لكن تسميتها المعروفة أنها ثلاثة الأصول وأدلتها على أي أفاوى الشيخ الصالي محمد بن عبد العزيز آل الشيخ àwọn náà ṣàlàyé fún wa pé ó kọ tí bàbá sọ tíra yìí gangan yìí tá a fẹ́ mọ ẹgbéyàwó yìí òun náà ń pè ní thalathatul usul wa adillatiha pàtàkì tíra yìí ahmiyatu hadha alkitab báwo ni tírà yìí ṣe pàtàkì tó àwọn olùmẹ̀sìn kọ́lọ́wọ́n ọba kó bá yọ́nú sí wọn wọ́n ní béèyàn ọba tiẹ̀ mọ pàtàkì tó ń bẹ fún tírà yìí ẹnu wípé tá a bá ronú sí gbólóhùn thalathatul usul ìpìlẹ̀ mẹ́ta wọ́n níbi tí àfọwà Muhammad bin Abdul tí wọ́n ti fa ọ̀rọ̀ yẹn yọ tí wọ́n sì ṣàlàyé ẹnu tíra yìí òun náà ni ìbéèrè mẹ́ta tí wọ́n ó béèrè lọ́wọ́ ẹrú tó bá wà nù sáré wọ́n ó bi léèrè pé man rabbuk nínú hadith barra ibn azib man rabbuk ma dinuk ma hadha rajulu alladhi ursila ilaykum aw kama qala ọlọ́run ẹ̀sìn wọ́n ó béèrè nípa ọlọ́run rẹ̀ ẹ̀sìn rẹ àti àná muhammad sallallahu alayhi wa sallam so àwọn nǹkan metu usulu mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní ó da sọ pàtàkì bo tíra yìí torí wípé kákọ́ tíra yìí ìyẹn túmọ̀ sí pé à ń pìrìpì alẹ̀ fún nǹkan tá a lọ dé bá nínú sàárè wa ni torí pé bí gbogbo ìmọ̀ bó ṣe pọ̀ tó wọn ò ní bi wá léèrè nínú sàárè ni làáfíà àbí bí gbogbo ìmọ̀sepọ̀ tó wọn ò ní bí ọ́ lè rè pé ṣe tafsiru iná àtọ́ iná suratul Kawthar abẹ́ẹ̀kọ́ bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe pé a fi eléyìí yẹpẹrẹ pàtàkì àwọn tá a sọ yìí o ṣùgbọ́n àwọn àáfà àti bẹ̀mú jáde nípa pàtàkì tíra yìí kíkọ́ tíra yìí àti ìhà sórí ká fi kọ́ àwọn ọmọ wa ká fi kọ́ àwọn ará ilé wa ká fi kọ́ gbogbo mùsùlùmí wọ́n ní bí ìgbà tí à ń múra lẹ̀ fún nǹkan tá a lò dé bá ni eléyìí jẹ́ àkọ́kọ́ mimma yadullu ala ahmiyati hadhal kitab bákan náà àfọwà asheikh àfọwà sheikh muhammad bun ibrahim rahimahullah ọ̀kan náà àwọn àgbà àfọwà ni àwọn náà jẹ́ wọ́n ń sọ̀rọ̀ nípa pàtàkì kíka tírà yìí àti ìmọ̀ fi kọ́ àwọn ènìyàn wọ́n ní al-a'immatul masajid wọ́n kọ lẹ́tà kan sí gbogbo àwọn ìmáàmù mọ́sálásí ní Saudiya wọ́n ní gbogbo ẹni tí bá ti ń jẹ́ ìmáàmù mọ́sálásí pátápátá nínú tírà náà wọ́n kọ síbẹ̀ wípé amiran lahum ta'alima jama'atil masjidi thalathatal usul ọ̀ràn yẹn ni fún gbogbo ìmáàmù mọ́sálásí kọ̀ọ̀kan kí wọ́n máa ka tírà thalathatul usuli wa adillatuha kí wọ́n máa kàánu mọ́sálásí wọn wa an ya'qida lahum majlisan yawmiyan lójoojúmọ́ kíjoko kan ó máa wà lójoojúmọ́ nu mọ́sálásí kí wọ́n máa fi kọ́ gbogbo jama mọ́sálásí yas'aluhum anha tí wọ́n bá sì ti ń dé mọ́sálásí jọ́kejì èyí tí wọ́n kọ́ lánàá kan béèrè ọgbó jama kọ̀ọ̀kan ṣe ti ha sórí so wọ́n gbé kinní yẹn kalẹ̀ pẹ̀lú àwọn tí ọlọ́run kó ẹ̀sìn lé lọ́wọ́ ní orílẹ̀-èdè Saudi Arabia fún àìmọye ọdún sẹ́yìn àwọn tá a sọ yìí àwọn mufti ìgbà kan ni pé gbogbo ayémọ́tò ní masajid kí wọ́n máa kà á nítorí pàtàkì tí ń bẹ níbi tíra yìí kì í jẹ́ pé kí wọ́n kà á nìkan káwọn èèyàn máa sórí bíi fatia débi pé tó bá padà kí màmú máa bi gbogbo jàmáà léèrè pé kí ni wọ́n sọ ń pa nǹkan báyìí kí ni wọ́n sọ ń pa nǹkan báyìí nínú tíra àti àkàyè eléyìí kò tọ́ka sí nǹkan kan bí ibà ṣe àkólé kan àti pàtàkì tí ó ń bẹ fún tíra àti afẹ́mọ̀gbé ẹ̀wọ̀ yìí bákan náà wal ahmiyati hadha alkitab qama alulama salafan wa khalafan bi khidmati hadha alkitab sharhan wa ta'liqan àwọn àfáà kọ́lọ́wọ́n bá kú bá yọ́nú sí wọn nípa pàtàkì tíra yìí wọ́n gbìyànjú púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ sheriu òun làwọn àfáà ṣe nínú tíra tá a fẹ́ lè sọ pọ́ rọrọ ṣẹ́ríù púpọ̀ tíra ìjọ kan bẹ̀ de pé èèyàn ní máa gbójú òkè téèyàn ó fi máa ka àwọn ṣòro bíi mẹ́wàá tó lé mẹ́wàá táwọn àfáà ṣe lórí tíra thalathatul usul wa adillatuha àwọn ṣòro tí wọ́n ṣe lérí ẹ̀ pọ̀ àkàkà bíi mẹ́wàá fún wa ń ó jù bẹ́ẹ̀ lọ nínú àwọn ṣòro tí wọ́n ṣe lórí tíra yìí tí ń tọ́ka sí pàtàkì tíra yìí ọ̀kan ní sẹ́ríwù rẹ̀ tí a pè ní taisirul usul ila ma'rifati thalathatil usul fi su'alin wa jawab li abi yusuf khalil ibn ibrahim al-iraqi al-athari eléyìí wọ́n ṣe gẹ́gẹ́ bí ìbéèrè àti dáhùn ọ̀kan nínú àwọn ṣòro rẹ̀ ni bákan náà at-ta'liqat usul thalatha للشيخ العلامة أحمد بن يحيى النجمي أراوا تعليقات تواصلوري تراينا بكنا تيسير الأصول إلى ثلاثة الأصول لعبد المحسن بن محمد القاسم إمام وخطيب المسجد النبوي ينوع وشرور ناني ألا كان شرع ثلاثة الأصول للصالح بن عبد العزيز آل شيخ شرع ثلاثة الأصول لشيخ بن باس رحمه الله شرع ثلاثة الأصول لشيخ ابن أثيمين شرع ثلاثة الأصول لشيخ خالد بن عبد الله المصلي شرع ثلاثة الأصول لشيخ سليمان بن محمد الهيميد شرع ثلاثة الأصول لشيخ محمد بن صالح الأسمري مفتاح الأصول شرع ثلاثة الأصول lè ṣeéhì Mut'ab bin Mas'ud al-Ju'ayd eléyìí tá a sọ kán yìí òun ló fẹ́ dàbẹ̀ ni pé ó fẹ́ jújù nínú gbogbo àwọn ṣòro tí wọ́n ṣe lórí tíra thalathatul usul wa adillatuha abiolóhùn bá ní tóbi rẹ̀ kó mọ́sẹ̀ bá san gbogbo àwọn àfáà tí wọ́n ṣiṣẹ́ ribiribi lórí ṣẹ́ríò tíra tí a fẹ́ kó sì nǹkan tá a níbi gbogbo àlàyé ṣẹ́ríò yìí bí kì í bá ṣe bí àwọn olùmọ̀ ẹ̀sìn bí wọ́n ṣe pàtàkì tíra pélébé tá a mú lọ́wọ́ yìí bí wọ́n ṣe pàtàkì ẹ̀ tó tá a bá fẹ́ wọnú tíra yìí a ò tí ì lè ṣe déédéé gẹ́gẹ́ bá a ṣe wí fún wa ṣáájú àyàfi kí a lọ wo àlàyé ọ̀rọ̀ ní ṣókí nípa ìtàn ìgbésí ayé àáfàá àwọn àgbà tí wọ́n kó tíra yìí jọ àwọn náà ni asheikh almujaddid muhammad al-imam muhammad bin abdulwahab bunu suleiman bunu ali atẹmimi alhambali kọlọ́n ọba ọba rẹ̀dà kí ó bá wa ṣe àlékún àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ lórí àfàwà náà wọ́n bí àfàwà yìí ní ọdún one thousand one hundred and fifteen lẹ́yìn hijira tá bá sì wò ìta wà one thousand four hundred and thirty-four tá a bá yọ síra wọn á rí pé ilẹ̀ ọ̀nà díẹ̀ afọ́àwa muhammad bin abdul wahab kàádẹ́tì im gẹ́gẹ́ bí ìṣesí muskàádẹ́tì islam fi uslub tọ̀ríkọ̀tì tẹ́rìbẹ́tì islamiyya gẹ́gẹ́ bí ọ̀nà ìgbàkẹ́kọ̀ọ́ nínú islam wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọn ta'allama ala fi baldatil uyayna wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọn lọ́dọ̀ bàbá tó bí wọn ní ìlú tá ń pè ní al uyayna ìlú tá ń pè ní uyayna yìí ìgbèríko kan ni abúlé ko kan ni tí kò jìnnà ní yàmọ́mọ́ agbègbè yàmọ́mọ́ ni ìgbèríko yìí wà ní najdi ó wà ní shimalu garbu madinati riyadh ó wà ní northwest agbègbè riyadh Riyadh tó jẹ́ capital Saudi Arabia lẹ́ni kódà wọ́n jẹ́ kó yọ ayé pé ibi tá à ń pè ní Uyayna lẹ́ni sí Riyadh seventy kilometre ló wà láàrin al-Uyayna sí Riyadh ibi tí wọ́n bí àfáwà Muhammad bin Abdul Wahab tí wọ́n bí wọn sí àfáwà Muhammad bin Abdul Wahab wọ́n ṣe èwe gẹ́gẹ́ bó ṣe yẹ kí èwe tí a ní àfisùn dáadáa lérí rẹ̀ ní ọjọ́ iwájú bó ti yẹ kó lo ìgbà ìwé rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kíkẹ́ alukur'an láti pín ní sí wọ́n sì gbìyànjú lórí ìmọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ala abi láti ọ̀dọ̀ bàbá tó bí wọn lọ́mọ orúkọ bàbá wọn òun náà ni asheik abdulwahab bunu suleiman bàbá wọn yìí kánà faqiyan kabira àgbààfà nípa ìmọ̀ fíkìwù ni wọ́n jẹ́ alal madhhabil hanbali wàkánà aliman kọdírọ àfa tó sì dáńtọ́ ni wọn wàkánà kọdíyan fi baldatil uyayna bàbá wọn wọn jẹ́ adájọ́ ní ìlú uyayna ta ni wọn bí sheikh muhammad bin abdulwahab sí lẹ́yìn ìgbà tí sheikh muhammad bin abdulwahab ti ń jẹ́ ọmọ fún bàbá yìí tí wọ́n bàlágà hajjá wọ́n ṣe hajj wa qasada baytillahi alharam wọ́n gbèrò àti lọ sí ilé ọlọ́run èyí tí a mọ̀ sí àti lọ ṣiṣẹ́ hajj ìgbà tí wọ́n débẹ̀ gẹ́gẹ́ ṣàlàyé fún wa wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ lọ́dọ̀ bàbá wọn ní òye náà ìgbà tí wọ́n dé haram wọ́n bá wọn àáfàá pàdé ń nítorí tẹnu bọ̀ yẹn ó ní pé ẹni tí ò bá ti láàfà fàṣẹ ìtọ́ọ̀nù ustaduhu èṣù ni àáfàá rẹ̀ so kẹ́nìkan máa sọ̀rọ̀ wípé tọ̀ bóun ṣe wà àwọn òláàfà kankan gbogbo tí sì ń jẹ́mọ̀ ọlọ́run ti ṣe fáwọn là hátà nabiyuna muhammad sallallahu alayhi wa sallam sheikhuhu wa ustadhu jibril so látara àdéhélé yìí gbogbo àwọn tó ń jà fún wa ọlọ́run kó bá ṣe dáadáa fún wọn àtẹni tá a kúnlẹ̀ kẹ́kọ̀ọ́ níwájú wọn àtẹni tó yẹ pé ìmọ̀ràn náà ni wọ́n fi tọ́ wa sọ́nà ọlọ́run bá kó bá ṣe dáadáa fún wọn ọlọ́run olórí àfa àwọn ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ òun náà ni bàbá tó bí wọn ìgbà tí lọ ṣiṣẹ́ hajj wọn bá wọn àfa àpàdé ní haram láyé ijọ́ ń kó tó di pé ayé ayé di àgbà físà ká tó lọ ìlú kan kó tó di pé yẹn àwọn hajj mo lọ mi tó bá lọ lọ hajj ó lè jókòó odidi ọdún mẹ́wàá kó má padà wálé àwọn àfa ó bá ní tí ó ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú àwọn àfáà tí wọ́n kọ́ wọn ń kéwú ní haram ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n kó nàìjíríà nínú ìtàn tí wọ́n lọ ṣe àti tán jókòó síbẹ̀ tán káwọn èèyàn ń kéwú nínú haram gan tí èèyàn bá ka tíra nípa ìtàn pàápàá jùlọ àwọn tíra tó sọ̀rọ̀ nípa nígbà tí nàìjíríà ò tí ì máa jẹ́ nàìjíríà tí wọ́n ń pè ní biladu tukuru àfáà wa muhammad sultan muhammad bello bun Uthman bun Fodi wọn kọ tírà kan wọn pè ní infakul meisur fi tarikh biladi tukurur tukuru biladi tukurur ń gbà yẹn gbogbo àgbẹ̀ tó ń pè Nàìjíríà ní ọwọ́ ṣáàdì kankan nígbà náà àwọn Agadez gbogbo ẹ̀ ó wọnú ara wọn àwọn èèyàn máa ń lọ ṣe hajj tí wọ́n jòkó síbẹ̀ lóòbí jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi ń bẹ tán jẹ́ àfáà àgbà ní Saudi alẹ́ ni tí èèyàn bá trace ìtàn ẹlòmíì bẹ́ẹ̀ ọmọ ẹlòmíì wọn á ṣàfitì rẹ̀ sí Mauritania Imam Shinqiti rahimahullah wọn èsì ìpìlẹ̀ Saudi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ àwọn àfáà máa ń dà níyàn yẹn ṣùgbọ́n ní ìsinmi àbá ló ń fẹ́ dánrú ẹ̀ wò ní tó ń bẹ lórí visa rẹ tó bá ti pé ọlọ́pàá ni ó sọ wọn kọkọ rílé àfi kọ́ ọmọ tẹ̀kọ̀ kọ́ ọmọ sákìrì tọ́wọ́ bá sì ti bẹ̀ ọ́ wọ́n ó ṣe tẹ̀rẹ̀ ìlú ẹni ó dé Nàìjíríà ń jọ so eléyìí tọ́ fitina ló bi torí pé àlẹ́ sọ pé ká má ṣe bẹ́ẹ̀ káyàn má bàa bàlú wọn jẹ́ ṣùgbọ́n ó padà kópa lára bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lérí níní mẹ́sìn ó jẹ́ kí mẹ́sìn ó fọ́nká nígbà náà táwọn yẹn bá ti lọ ṣe hajj wọn jókòó wọn máa kẹ́kọ̀ọ́ wọ́n lè padà tún di àfáà ńbẹ̀ wọ́n sì lè padà wá sí orílẹ̀-èdè wọn kan tó máa káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìyẹn lápá púpọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ìtàn nàìjíríà muhammad aminu alkanami gbogbo àwọn yẹn àyàfi usman bunu nìkan ni ò lọ kò lọ hajj sọ ìfàyẹlẹ bó ti wulẹ̀ ọmọ kò tẹ hajj rí ẹnu bí tó ti ń gba ìmọ̀ rẹ̀ bí káwọn èèyàn máa lọ hajj torí pọ́nà tí wọ́n gbà kọjá nígbà náà gbogbo agbègbè wọ́n gba gbogbo àwọn ilẹ̀ haúsá ìwọ ní Maiduguri Sudan gbogbo ọ̀nà bẹ̀ẹ́ jásí Sudan Agadez tí wọ́n fi bọ́ sí gbogbo ọ̀nà yẹn wọ́n á máa dúró lọ́nà wọ́n kọ́ àwọn èèyàn kéwú ibi tí Usman bin Fode tó fi sálábàkọ́ ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ tó kọ́ yẹn kì í ṣe bẹ́ẹ̀ là ń lọ Muhammad bin Abdul Wahab gbàtó náà lọ ṣe hajj ó jókòó síbẹ̀ láti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfáà àwọn àfáà ńlá méjì kan gbajúmọ̀ ní haram nígbà náà àwọn méjèèjì yìí wọ́n ní ipa púpọ̀ lérí shakhsiyatu muhammad bin abdul wahab al-ilmiya wọ́n nípa lérí ìmọ̀ tọ́lọ́wọ́n bá jogún fún sheikh muhammad bin abdul wahab kódà àwọn àfáà fẹ́ lè sọ pé àwọn méjì gan la fẹ́ lè sọ àdáyẹn rí pé àwọn àfáà rẹ̀ gan náà nìyẹn nínú àwọn tí àwọn olùmọ́mọ́ ẹni alákọ̀ọ́kọ́ àwọn náà ni sheikh abdullah bunu ibrahim bunu saif an-najdi àti tí wọ́n jẹ́ bàbá sheikh ibrahim bunu abdullah àfọwà iná ṣe tíra ilmul faraid kan tó ń pè ní al-adbul fa'id fi ilmul faraid ala al-madhhabi al-hanbali tíra yẹn tíra tó tó lákòólé kan púpọ̀ ní lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn nípa ilmul faraid bàbá ẹni tó kọ tíra yẹn ó jọ kan nínú àwọn tí àfọwà muhammad bin abdul wahab tí wọ́n gba ẹ̀kọ́ lọ́dọ̀ wọn ní haram bákan náà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àfáà kejì àwọn náà ni ashekul kabir muhammadu hayat asanidi bilmadina àwọn méjèèjì yìí madina ni wọ́n wà àfáwà muhammad bin abdul wahab ó kẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ wọn nínú àwọn àfáà wọn ni wọ́n jẹ́ lẹ́yìn eléyìí sheikh muhammad bin abdul wahab gbàtí wọ́n kúrò mbẹ́ rọ́kàlà sheikh lè tọ́lá bil ilm ila iraq wọ́n kúrò ń bẹ̀ wọ́n gba Iraq lọ kì í ṣe pé bísínẹ́sì náà bá lọ kì í ṣe wípé bí ètò ọrọ̀ ajé bí ó ṣe mọ dàgbàsókè sí náà bá lọ ìyẹn ń sọ ìyàtọ̀ láàrin àwa àsìn àtàwọn tànà ló fi jẹ́ pé àlùbáríkà ń fò kúrò nínú ìmọ̀ bí ìgbà tẹ́yẹ bá ń fò kúrò lórí igi tí wọ́n lè nítorí pé àníyàn tànà ó yàtọ̀ sáníyàn tèní ṣùgbọ́n tèní afẹ́ dàbí tànà nínú àpọ́nlé afẹ́ dàbí tàná nínú bí káwọn èèyàn kà wá kún ṣùgbọ́n ibà wọn tàná ṣe rìn kò fẹ́ sí nínú ṣe sì tẹ̀lé má ìmọ̀ pọ̀ lẹ́ni ṣùgbọ́n níyàn tàná ó ti yàtọ̀ sáníyàn ti tẹ̀lé muhammadu bin abdul wahab wọn gba iraq lọ iraq sì nìyí sí madina kì í ṣe ẹni kékeré wọn lọ sí iraq wọn ò padà sí wòye náà wọn má ti kúrò bẹ́ẹ̀ wọn gba iraq lọ fakọsọdọ albasra ní iraq àwọn ìlú méjì kan gbajúmọ̀ nínú ìtàn islam fil adab wal lugha wal ulum shar'iyya fi tarikh al islami al basra wal al basra wal kufa basra àti kufa ní iraq àwọn méjèèjì náà jẹ́ bí kápítà iraq nígbà náà kò sí ti jẹ́ baghdad baghdad yẹn ìlú tí wọ́n kọ́ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ abuja khalifa kan ló kọ́ baghdad so ìlú tí ń jẹ́ kápítà iraq nígbà náà òun náà ni albasra àti kufa ló fi jẹ́ pé nínú school of thought tó gbajúmọ̀ nínú nahu arabic grammar lẹ́ni ẹgbọ́ alikufi àti àwọn albasri láti sọ bí ààyè yẹn ṣe jẹ́ ààyè táwọn èèyàn máa ń dojúkọ láti lọ wá ìmọ̀ ní ìgbà àkọ́kọ́ afọ́wọ́n muhammadu bin abdul wahab wọn ò sọ pé ìlú náà ti bí ànábì náà ti bí àwọn wọn jáde kúrò ń bẹ̀ wọn lọ sí iraq wọn lọ sí basra gbàtọ́ dé Basra ìṣítàmà bi ulamaha àwọn àfáà tó ń bẹ́ńbẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ̀ ọ̀dọ̀ wọn lọ láti lọ kọ́ ẹ̀kọ́ fa akhadha anhu ma sha Allah min al-ilm ìmọ̀ ọlọ́run sì ní ọlọ́run jogún ìmọ̀ fún wọn púpọ̀ lọ́dọ̀ àwọn àfáà yìí ní Basra náà ni àfáà Muhammad bin Abdul Wahhab náà ti bẹ̀rẹ̀ dáwà pẹ̀lú ìyìn tí wọ́n kọ́ yẹn wọ́n fi ń pèpè àti kágbé ẹ̀sìn wa lórí kí lọ́lọ́run wí kí lànàbí sallallahu alayhi wa sallam kí lànàbí wí báyìí ni wọ́n ti ń ṣe wáàsí ní Basra ṣùgbọ́n gbà tó yá ìfúnlẹ̀ mọ́ pọ̀ nítorí pé àwọn onímọ̀ míì náà ń bẹ ulama uso àwọn àfáàbù tó yẹ pé wọ́n rí òdodo wọn ò ní sọ bóyá látara àǹfààní kan àbá àǹfààní mi wọ́n rí i pé Muhammad bin Abdul Wahab in tó ń sọ yìí gbogbo ìgbà yẹn o wọn ò tí ì wọ twenty five years so wọ́n gbà ìwọ ọmọ pín ní sílò fi jẹ́ pé kèéta yẹn ó mọ̀ lọ bẹ́ẹ̀ náà ní tálíkì àmọ́ ọlọ́run ó fi dé gbà ó sì wá jẹ́ pé nu ìwọ kékeré ní táwọn àfa ńláńláńlá yìí yóò sọ so wọ́n gbógun ti Muhammad bin Abdul Wahab ní ìlú Basra ìfúnlẹ̀mọ́pọ̀ ìdààmú pọ̀ débi wípé Muhammad bin Abdul Wahab wọ́n kúrò ní ilẹ̀ Basra wọ́n gbèrò àti lọ sí Sham ṣùgbọ́n nínú ètò ọlọ́run wọn ni lè ádámì ojúdi náfàkọ́tìlì kàfíà kò sí nǹkan kò sówó kò sí ìpèsè tí wọ́n lè mú lọ ìdí nìyẹn tí wọn ò fi lè lọ sí ṣáàmù mọ́ ìyẹn tó mọ̀ pé ìjọba kankan ò fún lówó ẹnìkan kan ò san sálárì fún iṣẹ́ tó bá ti ṣe tó bá ti ti rí owó tùjọ ni ó tún fi rìnrìn àjò lọ síbòmí láti lọ ṣe kínu láti lọ wáyé mẹ̀sìn jẹ́mọ́ ẹ̀dá abira wa léèrè tán bá ní ẹnìkan nu wá ń sìn èèyàn lọ sí yunifásitì Maiduguri wọ́n lọ ń ṣe kọ́ọ̀sì kan nítorí pọ́ fẹ́ háàdì kìíní yẹn mọ́ sí fi rẹ̀ ni abẹ́ẹ̀kọ́ ìdí nìyẹn torí pé òun fẹ́ háàdì nǹkan yẹn mọ́ sí fi ni alimuhim nìyẹn ìdí nìyẹn tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ forí gbárí pẹ̀lú àwọn tó jólúmọ̀ ẹ̀sìn wọ́n sì tún àníyàn wọn ṣe lórí ìmọ̀ tí wọ́n wà àfi táníyàn àáfàá yóò bá dá lọ́yà kù so ló fi jẹ́ wípé ẹ̀san tí onímọ̀ ẹ̀sìn tó láníyàn dáadáa lórí ìmọ̀ rẹ̀ yẹn kò sí ẹ̀san tá a lè fi wé ẹ̀san tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala walidhalika rafa'a Allahu darajatahum fi dunya wal akhirah ìdúnyà tó lọ́wọ́ bá fi ṣe àgbéga fún wọn nítorí wípé kéèyàn lọ wá mà níbẹ̀ yẹn torí pé mo fẹ́ háàdì mọ́ sí fimi kì í ṣẹ̀ṣẹ̀ o kì í sàràmbo ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ẹni tó ń wá mọ̀ ẹ̀sìn ní ògbúdọ̀ lánìyàn èyàn li'anna Allah subhanahu wa ta'ala qad takaffala bi rizqihi wa musa'adatihi ọlọ́run ló fọwọ́ gbáyà in táwọn èèyàn ń wá tó ń fẹ́ mọ wá yẹn ọlọ́run ló fọwọ́ gbáyà yẹn so ló fi jẹ́ pé àwọn àfáà tí wọ́n ṣáájú wọ́n máa káàkiri láti lọ ṣe kíni láti lọ wáyé mẹ́ẹ̀sì pẹ̀lú àníyàn pé káwọn ó lè máa tàn mọ́lẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba lérí lẹ̀ afọwọ́ muhammad bin abdul wahab rahimahullah rahmatan wasi'a wọ́n fẹ́ lọ sham ṣùgbọ́n kò sí ní ta lè mú lọ́wọ́ lọ náà fi sẹ́rí padà lọ sí ìlú kan tí wọ́n padà lọ sí ìlú kan tó ń pè ní zubair nínú ìlú yìí ìgbà tí wọ́n débẹ̀ wọ́n gbàbẹ̀ lọ sí ahsa láti ibẹ̀ wọ́n dúró síbẹ̀ ìlú tó ń pè ní al ahsa wọ́n tún dúró ń bẹ̀ wàṣítàmà àbí ulama iya, wọ́n tún fararo àwọn àfa tí wọ́n wà ń bẹ̀ wàdàkárọ̀ ń àwọn tó ń jẹ́ pé ní mímọ̀ tó ń rí pé táwọn náà ń sọ papọ̀ mọ́ tiwọn wọ́n jọjọ́ ń ṣe mùdákárọ̀ àbẹ́mi náà ṣe rí ni bóòlù ẹ̀yin náà ṣe rí lọ́dọ̀ tí wọ́n jọjọ́ ń dákárọ̀ ibí yìí ni wọ́n wà wọ́n ṣàlàyé àwọn ìmẹ̀sìn fáwọn èèyàn gbà tó tún yá wọ́n kúrò ń bẹ̀ wọ́n gba ìlú kan tá ń pè ní Huraymila wọ́n gba ìlú náà lọ Huraymila yìí bàbá tó bí wọn wọ́n ti kó kúrò ní Uyayna wọ́n ti kó wá sí Huraymila Huraymila yìí tó jẹ́ bàbá wọn kó wá síbẹ̀ ni pé kọ́ọ́dì ni bàbá Sheikh Muhammad bin Abdul Wahab adájọ́ ni ṣùgbọ́n àìgbọ́ra ẹni yé fẹ́ ṣẹlẹ̀ láàrin bàbá Sheikh Muhammad bin Abdul Wahab àti ẹni tó jẹ́ ọba ìlú Uyayna amiru Uyayna ṣe é sì mọ̀ wípé bó ti wulẹ̀ kí irun mú alágbàsí ó ṣe kinní tó ẹni tó gbéṣẹ́ fún ni ọ̀gá ẹ̀ àfọ́ òsì ní torí pò ń bẹ̀rù aláṣẹ kó wá má sọ ìtọ́lọ̀ náà wí ẹ pé odò ọba kún ọba sí odò ọba kún so kò sí kan a ṣe ń bẹ̀rù pé fi ipò yẹn lẹ̀ náà fi wá kó wá sí òrò ìmìlá gbàtà kó wá sí òrò ìmìlá ìyẹn ṣe one thousand one hundred and thirty nine badal hijra bí muhammadu abdulhab ṣe gbọ́ pé wọ́n ti kó wá sí òrò ìmìlá kúrò ní àwọn náà kó wá sí Huraymila ní yẹ one thousand one hundred and forty badal hijra ọjọ́ orí Sheikh Muhammad bin Abdul Wahab ọjọ́ ọmọ twenty ah, wọ́n jọ ọmọ twenty five years nígbà náà jẹ́mọ́ ẹ̀ wo gbòòrìn àjò nínú làákàyàn bẹ́ẹ̀ ní dùn yóò tìjú bá lọ so mo wá ronú lórí ọ̀rọ̀ yẹn pé bóun làwa ṣe ń lo ìgbésí ayé tàwa lásìkò sí ọmọ twenty five years ó sì ń ṣe jambu kó tí mọ̀ bí tọ́rọ̀ rẹ̀ ọjà sí so ó tó àsìkò kóníkàlùkù náà ó ronú pé gbogbo àwọn àfáà tá ń sọ̀rọ̀ wọn before age of forty years ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ̀ nìkan agbèsè láyé wọn ti ṣe ká tó tó forty years ṣùgbọ́n jẹ́ mẹ́ẹ̀ẹ́dẹ́ káwọn àwùjọ wa lẹ́nìí gbogbo bọ́n ṣe design syllabus ètò kẹ́kọ̀ọ́ fún wa àti báwa náà ṣe design rẹ̀ fúnra wa kó o tó tiẹ̀ sọ pé ọ̀sẹ̀ fẹ́ ṣẹ́tù ọ̀fẹ́ ṣe tọ́lọ̀ ní ọ̀wá ṣe láyé ó ti máa lọ bí fifty years forty eight sheikh muhammad bin abdul wahab gbogbo bó ṣe rìnrìn rẹ̀ yìí ó ṣe déédéé ọmọ twenty five years lásìkò tá a wí yìí sheikh muhammad bin abdul wahab wọ́n papọ̀ mọ́ bàbá wọn ní huremila iṣẹ́ dáwà ń lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n ní àwọn halakot ní àwọn masajid tó ń kọ́ àwọn èèyàn gbà tó di ọdún one thousand one hundred and fifty three bàbá sheikh muhammad bin abdul wahab wọ́n fàyè sílẹ̀ ní ìlú ọ̀rọ̀ ìmìlá yìí níbẹ̀ ni wọ́n ti fàyè sílẹ̀ sheikh muhammad bin abdul wahab nígbà náà ọjọ́ orí wọn jẹ́ thirty eight years wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe dáwà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn míì ń bẹ tó ń jálá níyàn burú ṣùgbọ́n wọ́n ń tijú bàbá wọn mọ́ wọn lára nígbà náà ṣùgbọ́n pàtó bàbá ti filé ayé lẹ̀ fìtínà bá dé fìtínà yìí déédéé bi wípé wọ́n pílánì àti pa sheikh muhammad bin abdul wahab lawla himayatullah subhanahu wa ta'ala àti nítorí pé ọlọ́run kulẹ̀ ti máa ń tóun fẹ́ jí ó ṣe so wọn ò lè pa báwọn torí pé àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ọ̀rùnmádìyẹ tí ó kọjá ejọ́rùn àṣà ò ní gbẹ́ngẹ́ ni o kò ní gbẹ́ngẹ́ kódà kọ́ máa lọ orí àtàn lọ lójoojúmọ́ ọ̀tọ̀ tàṣà ó gbé àṣà ò ní gbẹ́yùn so èyí ò máa jẹ́ rọ́dù fún gbogbo ẹni tí bá máa pòwe wípé tó bá rẹ̀ èèyàn kan tó wúlò pé ah, eh, ọlọ́run ó náà ni igi tó bá ti tọ́ kì í pẹ́ òwe bú ni òwe aláníyàn bú ni òwe tó yẹ kó ọpa ni pé àṣà tí ó bá ti ẹ̀rọ bá ti yẹ tí ó kọjá yé jọrùn àṣà ò ní gbé èyí ò ní òwe ẹni tó láníyàn dáadáa so látara àdí eléyìí ṣégun ọmọdún abdulwa wọn fẹ́ pa ṣùgbọ́n lọ́nla ó kúrò ń bẹ́ẹ̀ bó ṣe kúrò ń bẹ́ẹ̀ ó padà lọ sí al-Uyayna ìlú tí wọ́n bí sí gàgà nígbà tán padà dé Uyayna ẹni tó ń jẹ́ amiru Uyayna nígbà náà amir Uthman bunu Nasir bunu Ma'mar ó jẹ́ ẹni tó ṣe wípé ọlọ́run ọba sipaya ẹ̀mí rẹ̀ ó sì jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ òdodo lóòfin jẹ́ pípa mi bẹ tẹ́nìkan bá rò kó bá yóò ń fúnlẹ̀ mọ́ òun lé ọ kiri ó súnmọ́ lọ́pọ̀lọpọ̀ wà kọ́sọ̀ pé ibi tọ́lọ́run fẹ́ kọ́ ọ lọ náà ní ti ọ lọ òun lè mọ́mọ́ bóyá táwọn èèyàn yìí ò bá láàníyàn pé àwọn fẹ́ pa Sheikh Muhammad bin Abdul Wahab ni kò ní kúrò ní Huraymila ó bá wá lọ sí Uyayna ìgbà tí ó dé Uyayna wa rahaba bihi al-Amir Uthman ẹni tó jẹ́ amiru Uyayna ńgbà náà ó gbà á tọwọ́ tẹsẹ̀ ó kún lọ́wọ́ ó sì sọ fún wípé kum bi da'wati ila Allah wa nahnu ma'ak wanasiruk máa pèpè sójú ọ̀nà ọlọ́run àwa ń bẹ pẹ̀lú rẹ àmọ́ kún ọ fi àmì ìkúnlọ́wọ́ yìí wọ́n fi hàn sí àfáwà Muhammad bin abdulwahab ní òye náà dáwà wa ń lọ pẹ̀lú ìkúnlọ́wọ́ àmì ìrùnú bí ìdílọ́wọ́ kan kan sheikh bin tọ amiru àwọn ilé ìwọ̀fẹ́ já sí yóò ránṣẹ́ sí wọn pé pínrín iṣẹ́ wa ń lọ bẹ́ẹ̀ ọlọ́run wá àyíyáda rẹ̀ bí sultan pẹ̀lú authority à ń bọ̀ wá sọ̀rọ̀ nígbà tá a bá ń sọ àwọn ẹ̀kọ́ tó ń bẹ ní ìtọ̀gbésí ayé rẹ̀ ìfẹ́kìtì kí authority ò kún dá wà lérí kí kídáwò tó lè kálẹ̀ kó tó lè ní ìlapa kì í ṣe kékeré bó ti wulẹ̀ kọ́ ma ẹ mọ́ sì mí gbọ́ so a ṣàlàyé ọ̀rọ̀ lórí lórí abala bẹ̀ káwọn ṣe pé tọ̀ a ti sọ báyìí nísìn mo fẹ́ lọ gbá kùtì authority pọ̀ o political authority ń bẹ economic authority ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ economic power ń bẹ àti bẹ́ẹ̀ wọ́n máa máa kan dáwà tí ó yege kò gbọdọ̀ fojú na authority gbogbo tí bá ń jẹ́ authority ní sàkání ibi téèyàn bá wà. àfọwọ́ Muhammad bin Abdul Wahab ó wá di ẹni tó yẹ pé àtọkùnrin àtobìnrin gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni ń wá wọ́n ń wẹ̀ sí ni wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run ó wá wàrọ̀ taba adurus fil masajid durusul amma wa durusul khaaso àwọn ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́yọ ẹyọ àti general lectures gbogbo ẹ̀ àfọ Muhammad bin Abdulwahab ó bẹ̀rẹ̀ sí ní bá dáwà yìí lọ nítorí pé nígbà tá a wí yìí gbogbo àwọn ìlú tá à ń sọ yìí àwọn ìlú tó wà ní erékùsù ilẹ̀ lárúbáwá náà ni tá a lè pọn ẹ̀pẹ́ ní Saudi lé ní ṣùgbọ́n gbà yẹn àwọn èèyàn ti jìnnà sípìlẹ̀ látara ìkọ́rọ́mùlẹ̀ àwòlíyà wọ́n ti sọ sàárè dìbì tí wọ́n ń sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àfáà àwa Muhammad bin Abdul Wahab wọ́n bẹ̀rẹ̀ sí ní bá dáwà yìí lọ gbogbo ìlú tán bá ti sin sàárè kan báyìí wọ́n mọ dóòmù sí orí sàárè wọ́n mọ sàárè wọ́n mọ mọ́sálásí lórí sàárè gbogbo ìlú náà ló wà àfáà Muhammad bin Abdul Wahab wọ́n wá rí sàárè kan tí wọ́n mọ nǹkan lé lórí sàárè yìí ni sàárè Zaid bin al-Khattab ọmọ ẹ̀yà Umar bin al-Khattab náà àwọn sàhábà ni wọ́n nígbà tó kú ibi tí wọ́n sin sí wọ́n wá mọ nǹkan lérí ẹ̀ afa mahmud bin abdul wahab wọ́n wá sọ fọ́ba wípé yá amir ó yẹ ká wó dáhànà náàdìmọ̀ kú bàtà zayid bin al-khattab radiyallahu anhu fa inna a usisati ala gairi huda wa inna allah jalla wa ala la yardo bi hadha wa rasul sallallahu alaihi wa sallam naha an bina an al wa ittikhadhi al-masajid alaiha wípé ìrẹ ọba jẹ́ ká lọ wó kùbáàbù kùbà tí wọ́n mọ lórí sàárè Zaid bin ah, ah, al-Khattab yìí torí pé kì í ṣe ìpìlẹ̀ ẹ̀sìn lélẹ́yìí o ọlọ́run lòdì sí ànábì lòdì sí ah bàbá ní kò sí problem amiru ní amiru Uthman ẹ lọ wò ah faqala inni aksha an yathura ahalul ń bà mí àwọn alùjẹ̀bílà kọ́ríyà kan bẹ ìletò kan bẹ tó súnmọ́ bí sàárè yẹn wọ́n ti sọ wíwà ń bẹ tí sàárè yẹn wà ń bẹ wọ́n ti sọ di iyì ìletò tàwọn tó gbogbo àwọn tó bá fẹ́ wá físìtì sàárè yẹn wọ́n mọ ra nǹkan bẹ́ẹ̀ yóò mọ tún boost economy wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí Ọ̀ṣun nísìn lápèjúwe tí wọ́n kà sí pé London tourism ó tún boost economy Ọ̀ṣun state tíjọba náà fi náwó lé lórí lọ́nà kàwọ́ náà mi sẹ́wọ̀n kẹ́ni tí ó sọ pé kọ́sùn ó mọ̀ sí mọ́ authority ni ọkọ̀dá wa sí nìkan illa insha Allah so afọ àwa sheikh Ah, Muhammad bin Abdul Wahab ìgbà tó bá nílẹ̀ lọ́wọ́ ó ní ìní àṣà mò ń páyà àwọn alùjẹ̀bílà tí kò báàbù yìí ń bẹ ní agbègbè ìletò wọn wọn ní gbà ó ẹni tó wá jẹ́ al-amir Uthman ó wá ní wọ́n mọ́fóyà màá fún ọ ní six hundred soldiers ọmọ ogun six hundred èmi náà tẹ̀lé ọba ìwọ náà ṣáájú á lọ wú ẹni tó bá wá lórí láyà tó rẹ̀ mí ọba wájú tí ọba wá jáde pé ká mọ̀ wò á mọ̀ wò subhanallah inú sheikh muhammad ibn abdul wahab dùn púpọ̀ wọ́n sì mújọ́ wọ́n sì lọ. àwọn alùjẹ̀bílà yìí bí wọ́n ṣe gbọ́ báyìí wọ́n múra àwọn náà jáde ṣùgbọ́n gbà tí wọ́n rọ̀ bá wájú tí wọ́n rí six hundred soldiers ọmọ ogun torí pé ìjọba lọ́lọ́mọ ogun lọ́wọ́ gbogbo wọn padà sẹ́yìn ni wọ́n wó kùbà yẹn tí ò sì wù mọ́dé ní eléyìí gbogbo èyí tó bá tún wá sẹ́kù ṣé kò tún wá pé ó tún kù kan ní ibi báyìí ẹ ká lọ wò so eléyìí ọlọ́run ní kó rí ìkúnlọ́wọ́ púpọ̀ lọ́dọ̀ al-amir Uthman tó jẹ́ amiru Uyayna afọwà Muhammadu bin Abdul Wahhab wọ́n bẹ̀rẹ̀ sí ní bá dá wa lọ lórí ìṣesí yìí ọlọ́run sọ Uyayna ọlọ́run kó lé wọn lọ́wọ́ wọ́n tún wá gbọ́ pé ìlú kan bẹ̀ tán pè ní Dir'iyya Dir'iyya yìí òun náà jẹ́ ọ̀kan náà àwọn ìlú tí ń bẹ ní agbègbè Saudi Arabia ọlọ́run kádàrà kí wọ́n ní ìbápàdé pẹ̀lú ẹni tó jẹ́ ọba ìlú yìí ọba ìlú yìí nígbà tó gbọ́ nípa Sheikh Muhammad uh, bin Abdul Wahab ọ̀ránṣẹ́ sí wọn wọ́n ṣàlàyé dáwà táwọn gbé lọ́wọ́ torí pé àwọn ẹ̀yẹ náà mùsùlùmí ni wọ́n ṣùgbẹ́sìn yẹn ti ó ti kúrò ṣírkù náà ń ṣe tán pé àwọn ń ṣẹ̀sìn wọ́n wá ṣàlàyé ẹ̀sìn gangan fún ẹni tí ó jẹ́ amiru dìrẹ́yà yìí tí ń jẹ́ muhammad bunu saud òun gan ni ń jẹ́ òun ló bí ó kọ alimamlakatul arabiya asaudiya ọba dìrẹ́yà ni so ńgbà débẹ̀ ó ṣàlàyé fọba yìí hababi ọba yìí gba dáwà yìí púpọ̀ ọba yìí wá kún lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé ó ti ní ọba ti òye náà náà dìrẹ́yà yìí náà òun náà kún lọ́wọ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí wọ́n ń ṣe dáwà wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ gbogbo àwọn àsìkò yẹn ni wọ́n kọ àwọn tíra àtàfẹ́ máa gbé ẹ̀wẹ̀ torí pé àwọn àfa ní táwọn ọmọ ṣe tán bá ti débì kan tán bá lọ ṣe wáàsí mi kan pé ah ọ̀rọ̀ yìí tá à ń sọ yìí àwọn nǹkan báyìí ò tí ì yá àwọn èèyàn tán bá ti fẹ́ lọ ṣe wáàsí bẹ́ẹ̀ wọ́n ó kọ tíra kan bí mo ti prepare lecture báyìí òun ni wọ́n fi ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn gbogbo àwọn tán wá jẹ́ ọmọ kéwú nílùú yẹn àwọn náà ó ṣe násàkó rẹ̀ wọ́n ó dà kọ wọ́n ó tún kọ́ àwọn ọmọ kéwú wọn wọ́n ó tún kọ́ àwọn ọmọ kéwú wọn bí ó ṣe lọ nìyẹn so lóbi jẹ́gbé tíyàn bá fẹ́ iṣẹ́ lórí àmàlíyàtò tahakik manuscripts tíyàn bá fẹ́ ṣe editorial work lérí ẹ̀ èyí ó trace ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn manuscripts débi wípé a fẹ́ trace ẹ̀ lọ débi tìpìlẹ̀ odidi iṣẹ́ kan ni pé báwo ló ṣe sùn torí pé sẹ́yìn mọ̀gbẹ́ bá ṣe ń dàkọ̀ dàkọ̀ yẹn àwọn kan kọ̀ọ̀kan mọ̀ já àwọn kan kọ̀ọ̀kan mọ̀ já ń bẹ̀ ṣùgbọ́n a fẹ́ compare rẹ̀ tí kò lè ṣe déédéé pẹ̀lú èyí tó jẹ́ pilẹ̀ odidi abala àmọ̀kan tíra àtà ń ka yìí náà iṣẹ́ yẹn ti lọ tàkìkì ti lọ lérí ẹ̀ kó tó di pa nínú sọ́kà ilé ìtàfẹ́ máa kà lọ́wọ́ yìí so láwọn àsìkò yẹn ni àwọn àfọwà Muhammad bin abdulhab náà kọ àwọn tíra eléyìí tí a fẹ́ máa kà yìí ìgbà tí dáwà di wípé ọlọ́run fi gbà láàyè tọ́lọ́run fún wọn nígbà láàyè wọn á bẹ̀rẹ̀ sí ní kọ lẹ́tà sọ́pọ̀lọpọ̀ àwọn ọba ìgbọ́yà o ẹgbàntà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì wọ́n fèsì pé àgbà àwọn míì láwọn ò ìyẹn ló padà bí jihad nígbà náà sẹ́yìn mọ̀ pé jihad ìgbà náà wọ́n ti ní ọba méjì tó kún wọn lọ́wọ́ àwọn ọba méjì yẹn láwọn ọmọ ogun papọ̀ máwọn ọmọ akéwu sheikh muhammadu abdul wahab àti àwọn tọ́lọ́run ti ní kún ó gbà fún wọn so jihad ṣe é jà nígbà náà so in tó fa jihad nìyẹn jihad tẹ̀ ṣẹlẹ̀ wọ́n ja ogun fún odidi bíi fifty years ni wọ́n fi ja ogun yẹn títí tọ́lọ́hun fi padà wá kó gbogbo ìjọba gbogbo erékùsù ilẹ̀ lárúbáwá nígbà náà tí ó padà wá di alimamlakatu alarabiya asọ̀rọ̀dìyà lẹ́nu gbogbo àwọn òyà náà gbogbo mamlaka kọ̀ọ̀kan kíndọ̀mù kọ̀ọ̀kan ni gbogbo wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí jihad yẹn wá ṣẹlẹ̀ jihadun ala wahdati kelma tawhid nas ala tawhid kíkó àwọn èèyàn jọ lórí ìmọ̀ Ọlọ́run ṣoṣo òun ni wọ́n wá jà fún odidi fifty years òun ni wọ́n fi jà nígbà tí ọlọ́run ní kí wọ́n jà tán àlàáfíà ó gbalẹ̀ ayé tawhid orinlẹ̀ ní gbogbo rògbò ibi tá à ń pè ní mọ́mọ́lákàtọ̀ àbíyà sòdíà wọ́n bẹ̀rẹ̀ sí ní lo sẹ̀ríà ẹni tó bá ṣe sìnà kan lẹ̀ lóko gbogbo yẹn ò sí tẹ́lẹ̀ so gbogbo tá à ń gbóòórùn bẹ́ẹ̀ dè ní eléyìí ìgbà yẹn ló ṣẹlẹ̀ so kọ́lọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga kó bá wa san Sheikh Muhammad bin Abdul Wahab kọ́lọ́wọ́n ọba kó bá san wọ́n lẹ́san dáadáa ẹ wà á rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tíra tí wọ́n kọ lórí tawhid lórí tawhid lórí tawhid ni lóbi jẹ́ pé àtẹni tó fẹ́ àtẹni tí ò fẹ́ lẹ́ni bẹ́yìn ó bá ròyìn Saudi èyí ò pè ní kí ni o biladu tawhid àwọn biladu tawhid so ló fà á jẹ́ pé gbogbo mọ́sálásí náà wọ́n máa ṣe dárúsù wọ́n máa ṣe tààlim fáwọn èèyàn ata haram haramain èèyàn bá àwọn èèyàn tí ó máa ṣe dárúsù fáwọn èèyàn wọ́n máa ṣe halkọ máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn torí pé ìpìlẹ̀ dáwà wọn nìyẹn àwọn onímọ̀ ni wọ́n mójútó dáwà tí wọ́n sì ń pe àwọn èèyàn sídìí ẹ̀sìn ọlọ́run tí wọ́n dẹ̀ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ṣé nígbà tí sheikh muhammadu bin abdul wahab tó ń ṣe dáwà yìí ṣé kò sí àwọn èèyàn kan náà táwọn náà gbàgbọ́ yé irú tí wọ́n ń sọ yẹn nínú àwọn àfa ńgbà náà ni falijawab ó ń bẹ nínú àwọn àfa nígbà yẹn náà tí wọ́n ń pèpè irú tí sheikh muhammadu bin abdul wahab yẹn náà sọ ó ń bẹ ní yemen àwọn tó ń pèpè yẹn ṣùgbọ́n àṣeyọrí tọ́lọ́hún fún Sheikh Muhammad bin Abdul Wahab kò sí fún tiwọn wallahu a'lam ọlọ́wọ́n balaba tó nímọ̀ jùlọ ṣùgbọ́n àwọn afọ onítàn wọ́n mú àwọn reasons kọ̀ọ̀kan wá pé bóyá bóyá nínú àwọn ìdí tó ṣeé ṣe kó fa àwọn nǹkan yẹn nígbà náà àkọ́kọ́ nú ẹ̀ ni wípé ádámù tẹ̀sírì násírì almusa ìdìláhùn àìrí ìkúnlọ́wọ́ aláṣẹ fún ìpèpè tiwọn àbí ká sọ wípé ádámù sọ́bìrì lè kẹ̀síìrì mi náà du'at wàtà amúlẹ̀ adha fi sabilillah àìní farada ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mìíràn gbéṣẹ́ yẹn lọ́wọ́ torí pé èèyàn ò lè pèpè pẹ̀lú irú iṣẹ́ bẹ́ẹ̀ kéèyàn má rí fìtínà àti ìdààmú wàkílàtò ulumi ba'di du'at àwọn mìíràn ń pèpè yẹn ṣùgbọ́n ìmọ̀ wọn kéré sọlọ́bù jẹ́ kéṣe níbi táwọn èèyàn ti recognize authority ẹ̀ bẹ́ẹ̀ ni tó ń sọ̀rọ̀ yẹn onímọ̀ ni àti ẹni tó fẹ́ àti ẹni tí ò fẹ́ wọ́n mọ̀ pé hmm, ìmí ìláyà sọ àlè sọ pé ẹni tó ń sọ̀rọ̀ yìí àlè pẹ̀lú aláìmọ̀kan so a máa ran bí a ó ní là pẹ̀lú tàánú ọlọ́run tàánú ọlọ́run bá tún kún a máa ran iṣẹ́ dáwà lọ́wọ́ púpọ̀ ìdí yẹn táwọn afáà fi máa tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ ìmọ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ ṣe kí o tó bá fẹ́ gbé iṣẹ́ dáwà tó fẹ́ gbé lọ́wọ́ kọ́lọ́mọ̀bọ̀ bá dẹ́dà kí ó mọ̀ ṣàánú wa dáwà sheikh muhammad bin abdul wahab kò dúró ní agbègbè erékùsù ilẹ̀ lárúbáwá nìkan o ó dé india ó dé indonesia afghanistan africa morocco misra sham iraq gbogbo ayé lẹ́ni dáwà náà ó débẹ̀ kì í wá ṣe pé dáwà tiẹ̀ innama hiya ad-da'watu ila tawhid ìpèpè lọ sí ojú ọ̀nà tawhid èyí tí í ṣe dáwà àwọn ànábì ọlọ́run àfọwọ́ sheikh muhammadu bin abdul wahab wọ́n fi ayé sílẹ̀ ní ọdún twelve oh six lẹ́yìn ìgbà tí wọ́n ti lo ninety one years láyé fama ahsana hadal umr kí ni fi dáa tó rú sẹ̀mí báyìí khayrun nas man tọ́ọ̀lá umuruhu wa hasuna amaluhu ẹni tó lóore jù nínú ẹ̀dá lẹ́ntẹ́mi ẹ̀gùn tó sì fẹ̀mí gúngùn yẹn ṣe dáadáa ẹ wá wo ìsẹ̀mí ninety years yẹn ẹ wá wo ti ń ṣẹlẹ̀ láyé dèsí ẹwù ládàá bí ó sì lọ mọ bá lórí àwọn nǹkan tí wọn gbé ṣe kọlọmọ bá kí ó má ṣe bá yọnu sí wọn àfáà ṣe muhammadu abdulhab wọn níyàwó wọn sì bímọ lọ́bìjà pé gbàtà fayé lẹ̀ àwọn ọmọ àtàrọmọdọ́mọ wọn ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní gbé àwọn iṣẹ́ yẹn lárugẹ débi pé lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ bá ti ń gbọ́ pé sheikh nìkan ali sheikh family sheikh muhammadu bin abdulhab ni wọn ẹni tó ń jẹ́ mufti lọ́wọ́ lẹ́ni ní saudiya sọ́ọ́lì bin abdulaziz ali sheikh àwọn fámìlì ali sheikh nìyẹn àwọn tábà ti ń jọba àwọn ali saudi nìyẹn bí wọ́n ti jọ pín authority ònu ẹ̀yin ẹ máa jẹ́ àfa ẹ̀dá wọ̀ máa jẹ́ bí wọ́n ṣe gbé nǹkan wọn kalẹ̀ nìyẹn tó sì wà ń bẹ̀ dènà eléni durusun minha bá a ṣe sọ ọ̀rọ̀ yìí ó lè dùn lára ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà nú ẹ̀ ló ṣe pàtàkì àkọ́kọ́ nú ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú nínú ìtàn ayé wọn ahamiyatu istihilali tarbiyatu walad al-aqliya bil-Qur'an al-Karim kí a bẹ̀rẹ̀ pọ́mọ wá fẹ́ kẹ́kọ̀ọ́ kájọ́ kọ́kọ́ síjú sí ẹ̀kọ́ alukur'an kó fìyẹn ṣáájú eléyìí ni ìlànà àwọn salaf àwọn ẹni rẹ̀ bákan náà inayatul walidayn bi ifadatil awlad bima razaqahumullahu minal ulum wal ma'arif bó ti wulẹ̀ kọ́wọ́ dító òbí gbúdọ̀ láyè fún ọmọ rẹ̀ nínú ìmọ̀ t'Ọlọ́run fún ọ jọmọ rẹ̀ náà benefit mbẹ̀ tọ́ pé wọ́n fún ara rẹ̀ ńlọ́kọ̀ọ́ bó ti wulẹ̀ kọ́wọ́ dító ó lè mọ́ lè kọ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n kọ́ mọ̀ wà nú àkọọ́lẹ̀ kan mo lè mọ̀ sọ pé bàbá mi ló kọ́ mi ní nǹkan yìí nínú ìmọ̀ èyíkéyìí nínú ìmọ̀ kọ́dà kó ṣe mathematics kọ́ mọ̀ lè sọ pé ṣé ẹ rí nǹkan yìí o bàbá mi ló kọ́ mi lélẹ̀ ìyá mi ló kọ́ mi lélẹ̀ so ó dáa púpọ̀ torí pé àfọ Ahmad Abdul Wahab bàbá rẹ̀ ọ̀dọ̀ bàbá rẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ìmọ̀ so eléyìí afẹ́ kí gbogbo aná dì í mú ẹ̀rọ ó mú gbogbo ọ̀sẹ̀ ń sí i kí ló le tó wá jẹ́ pé twenty kọ́ kọ́mọ rẹ olóòtú ò lè fi kọ́mọ rẹ ẹlòmí ọkọ̀ fàájú òkà yìí náà kí ló ń ṣe kọ́lọ̀ ń kó sànù wa àwa ń bèlè níta ṣe in tó lóore jù nínú ìmọ̀ tí ṣe alukoran kẹrin kí ni fi dáa tó kọ́mọ fọ́ gbọ́yà pé bàbá mi ló kọ́ mi kọ́ran kí ni fi dáa tó kọ́mọ fọ́ gbọ́yà pé ìyá tó bí mi ló kọ́ mi ní alukoran kí ni fi dáa tó bẹ́ẹ̀ kọ́lọ̀ kọ́ wọlé àti tóbi rẹ̀ kí kó sànù ẹnì kọ̀ọ̀kan wa bákan náà nínú àwọn àǹfààní tó wà ń bẹ ahmiyatu tirhal wal iktirab fi talabil ilm pàtàkì kéèyàn ó jáde lọ wá mà kéèyàn ó má jẹ́ pé ibi tá a bí ni sí nìkan náà lèèyàn jókòó sí títí kéèyàn ó jáde kéèyàn ó lọ wá mà nítorí pé n tí jíjáde máa fún yàn minal fawaidil aqliya a máa jẹ́ kọ́pọ̀lọ ẹni ó mú bérebére wal-ijtimaiya yóò kọ́ ọ̀yàn níwà bá a ṣe báwọn ènìyàn lò láwùjọ wà yóò kọ́ọ̀yàn níwà ìfuramọ̀ bákan náà wà sàkọ̀fíà a sì máa jẹ́ kó ju ẹni ó là a sì máa jẹnu ẹni ó tọrọ tẹ́gbẹ́ tẹ́lẹ̀ kaba ń sọ pé ǹǹ mo wà ìlú ìlú tó ń sọ yẹn ọdún mẹ́ta mo lò ń bẹ̀ a máa jẹnu ẹni ó tọrọ ju wípé a gbọ́ pé yóò ní sí orí tó ń sọ yẹn ọdún mẹ́ta mo lò ń bẹ̀ so àwọn àǹfààní yàtọ̀ sáǹfààní ìmọ̀ kí ọmọ jáde lọ kẹ́kọ̀ọ́ kájúlẹ̀ kó lọ kẹ́kọ̀ọ́ àbíkáwọn náà jáde láti lọ kẹ́kọ̀ọ́ àǹfààní tó pọ̀ wà ń bẹ gẹ́gẹ́ bí àfa muhammad bin ah, abdulha wọ́n ṣe jáde lọ kẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn àfa tí wọ́n ṣáájú náà bákan náà ìtìkásù fursati liqa'i bil ulama listifada gbogbo ìgbà tá a bá ti lọ opportunity àti wà pẹ̀lú ẹni tó ní mímọ̀ tá a sì jẹ́rìí pé o ní mímọ̀ ni ká má jẹ́ kí àǹfààní yẹn ó lọ láì mọ́ sàǹfààní ẹ̀kọ́ ìmọ̀ látara irúfẹ́ ẹni bẹ́ẹ̀ so eléyìí ó jẹ́ ọ̀kan náà àwọn àǹfààní kàkàtọ́ ẹ̀kẹ́ lómi ó sàǹfààní lára onímọ̀ kíta rẹ̀ náà mọ̀ ṣe nígbà tí onímọ̀ yẹn bá wá lọ tán tó kúrò ń bẹ́ wà pé ah ẹ̀sìn máa wo nínú yàrá ìlẹ́ni ìgbé o ẹ má jà àjò orí bẹ́ẹ̀ bó ti wọlé ọmọ bá ara àǹfààní sí ń bẹ̀ kọmọ owó sàǹfààní látara ẹni ẹ̀ torí pé iná gbọ́ ìfọ̀ mùrùtẹ́ ìlú ẹni tí ń kọjá lọ pẹ̀lú ó sún mọ́ kó tún kúrò ń bẹ̀ lọ́la tó látara àdé eléyìí wọn ló jẹ́ wípé mo ka ìtàn Sheikh Abdullahi Ìlọrí kọ́lọ́mọba kó bá abẹ́kúta ni bàbá ọba kọ́ dúró sí fúdi kan àbí dìímẹ̀ ọ̀tẹ̀ àti kórìíra kò ní wọ́n dúró bẹ́ẹ̀ wọ́n wá lọ sí kò wọ́n lọ sí markas ṣé wàá fẹ́ lè fi tó jáde ń bẹ̀ wí abẹ́kúta nísìn àfi yẹpẹrẹ ìlú náà o ṣùgbọ́n ẹ̀já tọ́ka sí mọ́ńbà ọ̀ ilmu kan yàtọ̀ sí Zulika Abiola markas Zulika Abiola táwa lọ ọlọ́run mọ́sá ìbá sàlékún alibarika yìí náà àti àwọn àyè míì náà so látara àdé eléyìí ló fi jẹ́ pé gbogbo bàtà fà tábà ti wà lágbègbè kan ká gbìyànjú àti ṣàǹfààní látara irú àwọn ẹni bẹ́ẹ̀ bákan náà ahamiyatul himma kọ́bìlà tọ́láb àwọn ẹ̀yìn dà tọ́láb pàtàkì kéèyàn ó máa láníyàn gíga ṣáájú kéèyàn ó tó wá ìmọ̀ àbígbà tí èèyàn bá ń wá mọ̀ lọ́wọ́ ọ̀n wá mọ̀ kí ló bẹ́ẹ̀ fi ṣe àti ìmọ̀ ó yẹ kó o mọ àníyàn ló fi ń ṣe nǹkan yẹn Sheikh Muhammadu Abdul ẹ wo èjì yẹn tó ti láníyàn tó ń fẹ́ ṣe ìyẹn gan náà ni ó mọ motivate èèyàn láti lè máa gbìyànjú láti wá ìmọ̀ yẹn torí pé iṣẹ́ o ti níṣẹ́ tó fẹ́ ṣe o sì rí pé iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí ó bùkátà àwọn irinṣẹ́ báyìí iṣẹ́ yẹn àníyàn tó ní yẹn ni ó dictate irú irinṣẹ́ tó nídìí láti fi ṣe nǹkan yẹn tábàbí wọ́n lè pé mo fẹ́ kọ́lé sọ fẹ́ kọ́lé ni mi kọ́lé ẹ̀ẹ́dẹ̀gbẹ́ni tó lóun ò kọ́lé kò lè máa ronú pòun ọ̀ràn yẹn rìn kò lè máa ronú pòun ó kòkúta kò lè máa ronú pé cement torí pé kò kulẹ̀ ní nǹkan kan tó fẹ́ ṣe ṣùgbọ́n ẹni tó láníyàn pé mo fẹ́ kọ́lé àwọn èrò tí ó máa wà ní pé bóò láṣẹ rí sìmẹ́ntì bóò láṣẹ rí yanrìn àbẹ́ẹ̀ kọ́ ni so làwọn inú àwọn àǹfààní tó wà ń bẹ̀ ni pé ìmọ̀ ọ́n dáa kéèyàn ó ti láfojúsùn ṣáájú kéèyàn tó dégbèsè lórí téèyàn fẹ́ ṣe àbí nígbà tí èèyàn bá ń ṣe nǹkan yẹn lọ́wọ́ alẹ́ amálùbílẹ̀ elmi yusidu ìmọ̀ téèyàn bá ní kéèyàn máa lò ó ó pọ̀ ni o ọmọ níwọ̀n ni o tí ìmọ̀ yẹn bá ti dájú kéèyàn ó má fi sára kéèyàn ó gbìyànjú àti máa lo ìmọ̀ أهمية التفاؤم والوهام بين السلطان والعلماء في نجاح عملية الدعوة والجهاد في سبيل الله pàtàkì kí ìgbọ́ra ẹni yé kó wà láàrin onímímọ̀ oníwàásí ondáwà àti àwọn aláṣẹ a máa ṣèrànlọ́wọ́ púpọ̀ fún yíyege ìpèpè sójú ọ̀nà ọlọ́run tọ́lọ́run tó bá fẹ́ bẹ́ẹ̀ mathalan ọba àlùí nílùú ẹ̀dẹ́ yìí kan lónà governor authority ni president authority ni bó ṣe lọ bó ṣe lọ bó ṣe lọ bó ṣe lọ bó ṣe lọ nìyẹn so yẹn ń túmọ̀ sí wípé a ò gbúdọ̀ pa wọ́n tì bá a bá fẹ́ lọ ṣe nǹkan kan nínú ìlú tá a bá fẹ́ kọ́ bọ́ wá bẹ́ẹ̀ a lọ bọ́ba a fún ní lẹ́tà abẹ́ẹ̀kọ́ pé your excellency I invite yín àbá fẹ́ gbowó lọ́wọ́ ọba a lọ bá ìjọ wo la lọ bọ́ba pé a fẹ́ wá ṣe wá sí fún yín afẹ́ wá sí wá sí fún yín mọ́sálàn mọ́sálàn lápòjúwe ni pé nǹkan ò rí bẹ́ẹ̀ yín ò ní ká má sọ bó ṣe yẹ kó rí ó sì ní í ṣe pẹ̀lú bá a bá ṣe ó lè má jẹ́ pàwá yìí ṣùgbọ́n kò sí tó burú bí àáfàá kan bí manuel kelma tọ́ba gan mọ̀ pa àáfàá ni kò rẹ̀ kó ń bọ̀ kọ́ aṣọ kó mọ̀ wá so ibi tá à ń lọ gan nìyẹn ló fi jẹ́ pé àáfàá gbúdọ̀ jẹ́ àáfàá bí manuel kelma àìtó nǹkan ni kẹ́ ẹ máa sọ pé ẹ̀ ń ṣe fanfa bí nǹkan bá tó nǹkan bẹ́ẹ̀ ni bá kọjá èèyàn mọ̀ pé èèyàn rí erin sheikh abdullahi eh, sheikh adam abdullahi ọlọ́ba àforíjì wọn kọ́ba ayọ́nu sí wọn àwọn ibi tí wọ́n kù sí kọ́lọ́ba kọ́ba àṣàforíjì fún wọn eléyìí tí mò ń sọ yìí mo wà ń bẹ̀ ní kìí pé wọ́n ní lábẹ́kúta wọ́n wá sí abẹ́kúta gẹ́gẹ́ bí ọmọ kí àwa ti wá lọ tòsọ́ náà ọ̀nà ibi tí wọ́n gbà kọjá à ń retí wọn ìgbà tí wọ́n wá ń bọ̀ wọ́n ti ń lọ wọ́n wá fẹ́ gba wájú ààfin aké wọ́n wá ní ah kò yẹ ká wọ̀lú kọba àlú mọ́mọ́ wípé ìdíje pé wọ́n sọ pé àwọn ń bọ̀ ṣùgbọ́n ó yẹ kó mọ̀ pé àwọn wọ̀lú wọ́n wá wọlé gbàtán wọlé tó bá jáde ní kúkúrú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àjọlùtàn wà níbẹ̀ tán jó lóyè níbẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀ǹkù lójú ẹsẹ̀ ìdọ̀bálẹ̀ oníkálukú ti ṣùgbọ́n gbà tí bàbá náà rò náà ni máa dúró ìgbà tó bá jáde àga gan ọba fẹ́ le mọ́ lo gbogbo àga tán sẹ́wọ̀n pé ọ̀tọ̀ ní kéèyàn ojú kọ́ lápè mí ni kéèyàn wá máa paramọ́ lórí àga nígbà tí ń wo jàlálà ẹni tó dún wájú ẹ̀ sẹ́wọ̀n pé èèyàn kọjá pé dọ̀bálẹ̀ òun gan fẹ́ parẹ́ orí àga tó dúró sí wọn. bàbá ń béèrè pé ìwọ ló ní kán máa sọ ọ̀dọ̀ lọ́hùn láwọn ilé ìgbà pé wọ́n kàn á ah, ẹwọ̀rọ̀ ní sẹ́ ẹ̀pọ̀rọ̀ ń sọ̀rọ̀ máa ágíù olóyè wo ni ó sọ pé dọ̀bálẹ̀ ní ta ni ta ni jẹ́ lẹ́tẹ̀ ìbòsíbo ṣùgbọ́n gbogbo nǹkan yẹn kì í ṣe sí ọjọ́ kan o kì í ṣe sí ọjọ́ kan o ìdúró ti ń tá a pèrè ẹni ń tá a pèrè ẹni ká dúró tì í òun gan ọjọ́ orí gan kọ́lókun àìmọye àgbàlagbà tó ju ọba yẹn gan lọ́wọ́ ẹ̀dá dọ̀bálẹ̀ fún lálà kì í sọ orí gan pàṣẹ ṣùgbọ́n ìdúró ti ń tà pé ní ká dúró déédéé lérí ẹ̀ ká sì lásàjẹ ká mọ̀ ní para àwọn sòkòrò àbọ̀jú orí bàbá ò tó bẹ́ẹ̀ wọ́n lè rí ṣe sòdí yẹn tó fi jẹ́ pé iṣẹ́ àwọn àfáà nìyẹn ṣùgbọ́n inú tó ba nínú jẹ́ lẹ́nì nígbà tó pa àfáà gan náà ni lọ dọ̀bálẹ̀ lé ọba pé kán fóun ṣe kankan bóyá ni ó ṣe níyì níwájú ẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa so ìbáṣepọ̀ tó yanjú tí bá ń bẹ láàrin onímímọ̀ àti àwọn aláṣẹ ọlọ́run sábà máa ń lò ní sábàbí àti bákan náà ahmiyatu durusul aama wal khasa kí ìdánilẹ́kọ̀ọ́ máa lọ láwọn masajid àǹfààní tó pọ̀ wà ń bẹ̀ ká má dalẹ̀ táwọn èèyàn bá ń gbọ́rọ̀ lóòrèkóòrè ọlọ́run máa ń lò ní sábàbí àti yá àwọn èèyàn padà bákan náà asọ́búrú wal sùúrù àti faradà ó ṣe pàtàkì bákan náà àti ìmọ̀ tó yanjú bákan àwọn onímọ̀ tí wọ́n sì ń lo ìmọ̀ wọn àwọn ni ọ̀pákùtẹ̀lẹ̀ gbogbo tí ń jẹ́ dáwà Islam a ò gbọdọ̀ fojú kéré wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí a mú jáde kí ìyẹ̀wò kan máa jẹ́ àwọn ẹ̀kọ́ tí a fẹ́ múlò nínú ìtàn ìgbésí ayé àfàwà Muhammad bin Abdul Wahab eléyìí ń jẹ́ díẹ̀ torí púpọ̀ jù báyìí lọ ṣùgbọ́n a ti ṣe déédé ká tó wọnú tíráyì tá a bá jẹ́ kí a mọ ìgbìyànjú tí àfàwà Muhammad bin Abdul Wahab tí wọ́n ṣe fún umma islam lẹ́ni wa nasallah subhanahu wa ta'ala an yujziyahu khairal jaza ala khidmatil islam wal muslimun wal muslimin. tíra tí a fẹ́ gbé ẹ̀wò yìí tí a kórúkọ ẹ̀ ní thalathatul usul wa adillatuha afọwà muhammadu bin abdul wahab wọ́n bẹ̀rẹ̀ tíra náà pẹ̀lú lásìkò bá ti ń tó ẹni kí ká mọ̀ àfọwà muhammad bin abdulha wọ́n bẹ̀rẹ̀ tírà yìí pẹ̀lú bisimilahi arrahman arrahim bisimilahi arrahman arrahim gẹ́gẹ́ bí tútù yorùbá a sọ pé pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run ṣùgbọ́n ẹja tú ọ̀rọ̀ yìí ká tú yẹ̀ wò ká gbé nǹkan méjì wò lórí ẹ̀ àkọ́kọ́ ká kọ́kọ́ yẹ̀ wò bísmì alọ́ọ̀ì arahman arahim kágbéyẹ̀wò ẹlẹ́ẹ̀kejì ká tún wá ṣàgbéyẹ̀wò pé kí ló dé tí bàbá fi bẹ̀rẹ̀ tíra yìí pẹ̀lú bisimilahi rahman rahim alákọ̀ọ́kọ́ nú ẹ̀ o náà ni Bismillah yìí báwo yìí ti ń ń bẹ̀ àwọn àfáà ní yẹn ni àwọn àfáà mi lìlì isti'ana ni wọ́n nítorí pé bismillah pẹ̀lú orúkọ ọlọ́run bilimusahaba nìyẹn bismillah pẹ̀lú orúkọ ọlọ́run asta'inu ni mo fi wá ràn lọ́wọ́ bíbẹ̀rẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí làwọn afáàbí sọ pé bismillah ìtaari yẹn tẹ́ ẹ bá rí pé bismillah á rí wípé ọ̀rọ̀ yẹn bíi phrase ni kì í ṣe jumla bisimilahi rahman rahim abẹ́ẹ̀kọ́ phrase ni lọ́dọ̀ àwọn eléèbó ẹ̀fọ́nrán ọ̀rọ̀ ni kì í ṣe gbólóhùn à kì í ṣe ọ̀rọ̀ no gbólóhùn ni kẹlímà word gbólóhùn ọ̀rọ̀ ni sentence nínú yorùbá ah, Allah al-musta'an so látara àdí eléyìí alimuhim èyí tẹ́ rí ẹwú mbẹ alikẹ́lìmọ̀ wàlìjúmùlá kẹ́lìmọ̀ júmùlá júmùlá kìí ṣe ṣubúwìlì júmùlá ni kìí ṣe júmùlá òní bisimilayi rahman rahim àwọn àfáà wa sọ wípé fíìlù kan ti wà tó ti wà mahzuf tẹkidiruhu ó ní í ṣe pẹ̀lú téèyàn bá ń ṣe lọ́wọ́ bisimilayi abda abda'u bisimilahi arahman rahim aw bisimilahi akra'u tẹ́gbẹ́ mọ̀ ń ka kuraani ni màá ní bisimilahi túmọ̀ ẹ̀ ní pé bisimilahi akra'u pẹ̀lú orúkọ ọlọ́run ni mo fi ń kà á o ọba tó ti pé arahman rahim tó wáyé pé iṣẹ́ kan mo fẹ́ bẹ̀rẹ̀ ni tẹkidiru fíìlì ibẹ̀ fíìlì wà fáìlì ẹ̀ yóò máa jẹ́ bisimilahi abda'u tẹ́gbẹ́ mo fẹ́ jẹun ni bisimilahi akulu. so tẹkidiru fílù wà yẹn ó ní í ṣe pẹ̀lú téèyàn bá ń ṣe lọ́wọ́ nígbà téèyàn sọ bísímìlà yẹn so náà fi sọ wípé àáfàá tán kọtíra yẹn a wípé bísímìlà wọ́n ní báwo yẹn báwo ìsìtìhánà ni wọ́n fi wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run pé astainu bilayi bisimilayi ualifu adalkita pẹ̀lú orúkọ ọlọ́run ni mo fi ń kọ tíra yìí wọ́n ní so bá a ṣe túmọ̀ ẹ̀ nìyẹn tá a bá fẹ́ túmọ̀ bisimilayi ti pé a fẹ́ ka kurani tinú kurani kò ní jẹ́ wò alifu yọ ọmọ jẹ́ bisimilayi akọrọ́ù àwọn atilu so náà fi sọ pé bisimilayi yẹn fíìlù wà fáìlù kan bẹ́ẹ̀nbẹ́ẹ́ tó ti wà mọ́kọ́dàrú tó ní í ṣe pẹ̀lú ẹni tí wọ́n bá ń ṣe nǹkan Allah Allah yìí orúkọ ọlọ́run ni lafsul jalala. èyí tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àfáà tó lálàáfíà òun náà ni wípé Allahu ismun mushtaq orúkọ kan ni èyí tí a mú jáde orúkọ tá a fàyọ tó nípìlẹ̀ ni torí pé àwọn orúkọ kan bẹ nínú èdè Yorùbá lọ́dọ̀ àwọn elédè tá a lè rí fà yọ níbi ìpìlẹ̀ kan èmi sì ń bẹ tó pé Jamid ni masala nínú èdè Yorùbá tí n bá ní ìgbálẹ̀ sẹ́yìn pé tán bá ní kò fàyọ níbi tán ti fàyọ anybody wúwo alálẹ́ rí fàyọ abẹ́ẹ̀kọ́ ọwọ́ níbo lọ ti fàyọ jamid ni so ti yé so báwọn nínú èdè bí ṣe máa ń rí nìyẹn wọ́n wá ní Allah gbólóhùn Allah yẹn sí jamid ni àbí mushtaq àwọn olùmẹ̀sìn kọ́lọ́wọ́n bá kí kó bá yọ́nú sí wọn pàápàá jùlọ àfọ́ àwa al-allama ibn qayyim al-jawziya wọ́n ní gbólóhùn allah wọ́n ní wasahi èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ ni wípé ismun mushtaq ìpìlẹ̀ rẹ̀ ní al-ilah torí pé látara ali'a ali'a ya'la'u ibẹ̀ náà ti fa allah yọ torí pé bimana abada ó jọ́sìn ya'la'u ya'budu yóò jọ́sìn màlúùn uwal allah ayé màbúdún ẹni tá à ń jọ́sìn fún so àwọn tó ń sọ pé mùsùtàkùn ni ibi tí wọ́n ti lọ fààyọ so àwọn tó ń sọ pé allah wọ́n ní ẹ lè rí ìpìlẹ̀ kankan fààyọ fún ọlọ́run ló sábà pé ó kọ́ mi o allah ṣùgbọ́n àwọn afáà ni wọ́n sàhí èyí tó ni pé ismu mushtaq pàápàá jùlọ àfáà wa ibnu qayyim al-jawziya kọ́lọ́mọba kí ó bá yọ́nú sí wọn. arrahman mushtaqun min arahma òun náà látara ìkẹ́ arahma òun láti fa rahman yọ orúkọ rahman yìí yutlaku ala Allahi wala yutlaku ala ghairihi ọlọ́run nìkan là ń lo rahman fún a kì í lò ó fún ọlọ́run ò fi ròyìn ẹlòmíì ju ara rẹ̀ lọ ọlọ́run ò fi rahman ròyìn ẹni kankan tó bá rahman ó jẹ́ abdulrahman ló jẹ́ ó lè jẹ́ arahman ló fi jẹ́ pé ó rọ́ǹkì kéèyàn ó sọ ilé iṣẹ́ yẹn ní arahman ọ̀rọ̀ nkì èèyàn lè sọ pé rahmaniya àbí kéèyàn ó sọ ní abdulrahman kọ́lọ̀ ń kó wọlé àtòbí rẹ̀ kó sànù wa so látara àdí eléyìí láàfin pé arahman ó kọ ọlọ́run la yutlaq ala ghairihi gbé lórí nǹkan mi yálà oko èèyàn ni ó yálà ó kọ ẹranko ni o yálà ó kọ iléeṣẹ́ ni kò ṣeé dọ́gbọ́n sí bó ti wulẹ̀ ọmọ ṣùgbọ́n bí tá a lọ yìí mo rí pé béèrè ọ̀fẹ́ wáyé lórí ẹ̀ lórí tó sì yàn sẹ́mi náà ni ṣùgbọ́n gbà mí máa ń bẹ téèyàn bá ti lọ fi orúkọ registration tó ti wá lẹ̀ pa téèyàn bá rí ọgbọ́n dá sí téèyàn bá ti rí ọgbọ́n dá sí ó ti di ta wà níyàn pé tọ́ ọlọ́run ti rá níyàn lè rẹ̀ ṣùgbọ́n téèyàn bá rí ọgbọ́n dá sí kéèyàn ó gbìyànjú láti iṣẹ́ lérí ẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá lè rọ́pọ́dá sí lórí ẹ̀tọ́ wọ̀lọ́bẹ̀tì ó dáa ká máa mọ ìdájọ́ ẹ̀sìn nítorí ilá máa kọ́ dísà láfà tó bá ṣẹlẹ̀ ìtorí kí irú mi máa lè wáyé mọ́ nígbà mi wallahu alam kọ́lọ̀ ó sànù arahman mushtaqu min arahma ayé arahmatu alwasi'a ìkẹ́ èyí tó gbáàyè púpọ̀ òun ni arahman ìdí nìyẹn tẹ́nìkan kò lè fi bọ́ lọ́wọ́ ọba pin àwọn bàbá tán bá fẹ́ tu wọ́n sì rí kéwú wọn ni arahman ọba àjọkẹ́ ayé àwọn ọlọ́mọ díẹ̀ amadiya àwọn ọlọ́mọ díẹ̀ àwọn ọmọ fẹ́ kí tí wọ́n yàtọ̀ wọ́n wà ní ọba lórí ọ̀fẹ́ aládìpẹ̀lẹ̀ ìtukùtù náà ń tu ẹtú báwọn bá ṣe tu yẹn ìyẹn gan ló kó túmẹ̀ arahman ọba àjọkẹ́ yóò kẹ́ gbogbo wa láyé àtẹ̀ntó ṣe tọ́lọ́run àtẹ̀ntó rahmaniya rẹ̀ nìyẹn wà rahim òun ni arahmatul wasila ìkẹ́ẹ̀tì àsàkẹ́ ẹjọ́ gbẹ̀ndàlẹ̀ kìyàmà wàhálì ìsìfà yútùlákù alàlá subhana wa ta'ala ala ghairihi arọ̀hìmù yìí ọlọ́run ọba àfi ń ròyìn ọlọ́run adẹ̀ tún lè fi ròyìn ẹlòmíì èyàn lè sọ pé arọ̀hìm foundation no èyàn lè ní rọ̀hìm èyàn ní arọ̀hìm rọ̀hìm foundation èyàn lè sọ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ròyìn ànábì sallallahu alaihi wasallam náà al-Qur'an pé laqad a'udhu billahi minash shaitanir rajim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anitum harisun alaykum bil mu'minina ra'ufun rahim ọlọ́run fi ra'uf ó fi ròyìn ànábì sífọ́ ọlọ́run ni ra'uf ṣùgbọ́n àlìbàjẹ́ rahim sífọ́ ọlọ́run ni àlìbàjẹ́ ṣùgbọ́n ọlọ́run ò sí ní alam kò fún ní alifu alam kò ní bil mu'minina ar-ra'ufu ar-rahim abẹ́rẹ́lá ọlọ́run sí ní nakra bil mu'minina ra'ufun rahimun ọlọ́run pè bẹ́ẹ̀ lóòfin jẹ́ pé wọ́n tó ń lọ ń hágíù wípé ẹnìkan jẹ́ àzíza kò yẹ kó jẹ́ àzíza kó lọ yí okọ rẹ̀ padà kó máa jẹ́ amatul aziz àyèmọ̀kan ní dọ̀la kò sọ pé alaziza tó bá jẹ́ tó pé alaziza gan kò kó síbẹ̀ yẹn torí pé inú àwọn sífàtà lè jẹ́ ni aziza rahima ìyẹn lè jẹ́ abu rahima ìyẹn lè jẹ́ abu aziza àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so idan arrahim sifatun min sifati allah subhanahu wa ta'ala yadullu ala rahmatihi alwasila wa yutlaqu alayhi wa ala ghayrihi subhanahu wa ta'ala so bisimilayi ona ni àlàyé ṣókí nípa bisimilayi rahman rahim tí àfàwà muhammad bin abdulwahab tí wọ́n fi bẹ̀rẹ̀ tírà àwọn wọ̀nyí tírà àwọn yìí wọ́n wáyé ká bira wa léèrè wípé kí nìdí tí wọ́n fi fi bisimilayi bẹ̀rẹ̀ rẹ̀ nítorí pé ẹnìkan fẹ́ pèrún ó wá bọ́ síta ẹni a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim allahu akbar ó pèrún kí láàsọ kó ṣe naam gbèdé àmì pèrún rẹ bó ṣe pé kò nídìí àbọ̀bẹ́ ṣe ìkọ́mọ̀ ó wá ní bismillahir rahmanir rahim allahu akbar allahu akbar àsọ kó ṣe bídà kí ló wá dé kí ni dẹ̀lí ìlú sheikh muhammadu bin tán fi lọ fi bismillah síbẹ̀rẹ̀ tí àtàn fẹ́ kọ́ ọ sai qur'ani ne ṣé qur'ani ni ó yẹ kí ìṣesí yẹn kó bí ìbéèrè lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn ọ̀rọ̀ yìí bí ìbéèrè lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn afọ́wà asheik mut'i bin mas'ud al-ju'ayd nínú tírà àwọn shari'u ah, thalathatu usul وما pe sẹ́ríù مفتاح wọ́n ní miftahul usul sẹ́ríù thalathatu usul ọ̀rọ̀ tí wọ́n sọ yìí náà ó ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà mi náà sọ nípa ìdáhùn sí ọ̀rọ̀ yìí wọ́n ní alákọ̀ọ́kọ́ nú ẹ̀ nínú ìdí ìdí mẹ́ta ni wọ́n mú wá tó fi jẹ́ kí sheikh rahmaullah kí wọ́n bẹ̀rẹ̀ tíra pẹ̀lú gbogbo nusra pátá ẹ̀ máa rí wípé bismillahir rahmanir rahim yóò bẹ̀rẹ̀ wọ́n wá ní ìdí alákọ̀ọ́kọ́ ni pé kitabullah azza wa jal ta'asiyan bi kitabillah wọ́n fi kọ́sẹ̀ tíra ọlọ́run náà ni nítorí pé àkọ́kọ́ aya nínú alukur'an dáa bá ń kà bisimilayi rahman rahim dáa bá ń kà fatiha bisimilayi rahman rahim gbogbo àwọn àfa ìjùmọ̀ òsì wà lérí pé bisimilayi rahman rahim ó jẹ́ nínú aya kur'an so yẹn túmọ̀ sí wípé lérí yẹn wọ́n fi kọ́ sí kitab Allah tí ó ra ọlọ́run ọba ni bákan náà ẹlẹ́ẹ̀kejì àwọn àfáàní wọ́n fi kọ́ sí anabi sallallahu ni torí pé gbogbo àwọn lẹ́tà tánàbí náà máa ń kọ sáwọn ọba láti lè ṣàlàyé islam fún wọn anabi máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim wa kama jaa fi sahihayn ó wà nù tíra fọwọ́ bukhari àti muslim nínú hadith afọwọ́ abdullahi bin abbas radiyallahu anhuma kọ́lọ́n ọba kọba ayọ́rọ́ sáwọn méjèèjì anna nabiya sallallahu alayhi wa sallam kataba ila iraqli azim rum kitaban ibtada'ahu bisimilahi rahman rahim min muhammad bin abdullah wa rasulih ila harqal azim rum wọn lánàá sallallahu alayhi wa sallam ó kọ lẹ́tà sí ọba rome azim rome mo fẹ́ fà nǹkan kan yọ̀ ń bẹ̀yẹn ọba Róòmù gbàdánàbí right tó kọ lẹ́tà sí kì í ṣe kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n orúkọ tán máa ń pe ọba Róòmù ní avim Rome avim is excellency gbàdánàbí fẹ́ address ẹ̀ ànábì ò yọ his excellency kúrò mẹ́ ànábì ní avim Rome ẹni tí tóbi ilẹ̀ Róòmù ṣùgbọ́n sẹ́kẹ̀fẹ̀rí tóbi ànábì máa fẹ́ kó tóbi ṣùgbọ́n láàyè tó wà ó tóbi. bẹ́ẹ̀ bá sọ pé kò tóbi láàyè òun àbùkù kan yàn sọ́ra àwọn sìyásà ànàbàwíyà nìyẹn sallallahu alaihi wọ́n wá ní o fẹ́ àdírẹ́sì gọ́vnà bí a gọ́vnà yẹn kì í ṣe mùsùlùmí adéwájú ẹ̀ pé kò sí ìtọ́kànlú pẹ̀lú iṣẹ́ ẹsẹlẹ́sì nítorí kò jẹ́ wàhálà tiẹ̀ nìyẹn lọ́dọ̀ àwọn ló ti jẹ́ iṣẹ́ lọ́dọ̀ yóò ní ọ̀dà mi ò gbọ́ ẹgbẹ́ e sọ yẹn sì ní jẹ́ ọ̀yà gbé síta tó wà àbọ̀ ọba ọba àti tiẹ̀ jẹ kódà a fà débẹ̀ gan bá tó ń pọ̀ ọba ní kábíyèsí ọba tó banú jẹ gan wọn ní ọba gan ọmọ pé wọn bí òun náà ni náà mọ̀ pé òun èsì kábíyèsí tó látara àdé eléyìí mi ò sọ pé o èyí ò yàtọ̀ má ṣe kìí àṣẹ má gbé kọjá abi tí mò ń sọ ọ́ déhùn tó o bá ti fẹ́ gbé kọjá abẹ béèrè so ti àwọn èèyàn mọ kíyàsù ṣe ẹgbẹ́ kọ́lá àṣà àṣùgbọ́n sọ pé dára sí àṣà náà nìkan ìyọ̀lọ́mọ ìdọ̀bá ìgbẹ́ kọ́ mò ń sọ anabi kọ lẹ́tà sí azimu room anabi pè ní azimu room ká má jáde kúrò ń bẹ̀ nǹkan àkàfẹ́ mú jáde ń bẹ̀ nìyẹn anabi bẹ̀rẹ̀ lẹ́tà yẹn pẹ̀lú bisimilayi rahman rahim wọ́n ní tọ́ ó ṣe wọ́n ní ìsítọ́lá alẹ́ alùlẹ̀ ẹ̀lmi wà díkìrì fi kìtàbáàtì lil ulum eléyìí ti di ìṣesí èyí tó wọ́pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn láti gba agbọ́n hàn wọ́n bá ti fẹ́ kọ nǹkan nígbà tí ọ̀làjú ká máa kọ nǹkan di bẹ̀rẹ̀ ni wọ́n ti máa fi bisimilahi rahman rahim ṣe so eléyìí dẹ̀ jẹ́ ìṣesí èyí tí wọ́n bá sáábà nígbà náà dé ìgbé kò sẹ́nì kankan tí máa béèrè question lórí ẹ̀ kò sẹ́nì kankan tí máa ta ko eléyìí kódà inú àwọn àáfàá tí wọ́n sọ pé tí a bá ń lẹ̀ nínú ìṣesí àwọn olùmọ̀ tó ṣáájú ni àáfàá Ibn Hajar Asqalani àwọn náà ń bẹnu àwọn tó ń sọ bẹ́ẹ̀ torí pé tá a bá wo Fathul Bari tí ń ṣe sẹ́rù sọ́yẹ́ Bukhari wọn níbẹ̀rẹ̀ báyìí ẹ̀rọ bisimilayi rahman àtúkọ àwọn àáfàá mi náà ti tí wọ́n ṣáájú bójúlẹ̀ tún jẹ́ pé àwọn àáfàá mi ń bẹ àwọn àti ẹ̀ sọ pé ẹ má dara yín láàmú orí dé àdìsí gan tiẹ̀ ń bẹ tó sọ pé gbogbo ń tá a bá ti fẹ́ ṣe ká bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi والحديث كل أمر كل أمر ذي بال لا يبدأ أو لا يبدأ ببسم الله فهو أبتر àdìsí kan wà tí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ pé gbogbo àlámọ̀rí pátá tó sì lákàkún tá a bá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ tá a bá ti lè bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bisimilayi fawwa abtaru abtaru ayé akutọ ul khayri khayru ukọ̀tẹ̀ pé oore rẹ̀ dínkù orí rẹ̀ pé gbogbo iṣẹ́ tó bá lákàkún tá a bá fẹ́ tá a bá ṣe bísímìlá sí ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n sọ pé ẹ má dara yín láàmú àdìsí yìí ni àfáà wa Muhammadu bin Abdulwahab lò náà ni gbogbo àwọn àfáà tó ṣáájú náà lò àmọ́ àwọn olùmọ̀ ẹ̀sìn nípa ìmọ̀ hadith wọn ládìsí yóò lálàáfíà èkó tó láti lè máa fi yẹn ṣẹ̀rí fún àfáà wa Sheikh Muhammadu bin Abdulwahab àwọn ìpele mẹ́ta tá a sọ yẹn ló súnmọ́ torípàdìsí yìí kò lálàáfíà bó tilẹ̀ jẹ́ pé wọ́n bi àfọ́ àwa Sheikh Ibn Uthaymin rahmatulah rahmatan wasi'a àdìsí yìí gan àfọ́ àwa Suyuti wọ́n mú wá ní jamu sagir bákan náà àfọ́ àwa al-Khatib àwọn náà mú wá bó tilẹ̀ pàdìsí àwọn ọ̀nà tó gbà wá pọ̀ bẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó gbà wá ẹnu àwọn àfọ́ àkùn lóbi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ àbọ̀ àfọ́ rẹ̀ ní ọ̀làlàfẹ́ àṣùgbọ́n gbà tí wọ́n bi àfọ́ Sheikh Ibn Uthaymin ẹgbẹ́ tí wọ́n bá ń ka ṣẹ́ríù thalathatu usul ti sheikh ibn uthaymin ìgbà tí sheikh ibn uthaymin ń débi tá a dé yìí tí wọ́n ń sọ̀rọ̀ lérí ìdí tí ó fà á tí àfọwà muhammad bin abdul wahab tí wọ́n fi bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah wọ́n mú hadithi wa wọ́n mú hadithi wa so bí wọ́n ṣe ń parí dárúsù náà ni àwọn tulab tẹ̀sán kó àwọn tẹ́jọ́kù àwọn náà ṣe ká ti kọ́ máa kọ́ sí ọ̀rọ̀ táwọn afáàṣọ lórí hadith yẹn fasu ila sheikh abani sheikh ó yà wá lẹ́nu àdìsí yìí lẹ lò láti fi ṣe kíni o láti lè fi sọ wípé ìdí tí wọ́n fi bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá ẹ̀mí nítaàsì gbọ́ ni wípé àdìsí yìí ò lálàáfíà fàkọ́lá sheikh ibn uthaymin rahimahullah hadha alhadith ikhtalafa alulama fi sihatihi famin ahli alilmi man sa'ahahu wa i'tamadahu kannawawi wa minhum man da'afa àfọwà ibn uthaymin rahimahullah wọ́n ní lóòótọ́ ni àdìsí yìí ẹnu àwọn àfáà kùnrin ó ń bẹnu àwọn àfa tí wọ́n lò lálàáfíà tí wọ́n sì gbára lé gẹ́gẹ́ bí ìmáàmù náà wà wọ́n ó dẹ̀ ń bẹnu àwọn àfa tí wọ́n lò lálàáfíà bàbá òsòjù báyẹn lọ́wọ́ bára kẹ́kẹ́ sọfàlìmọ́yìn ìwádìí ìjìnlẹ̀ ó tún ti lọ níwájú lórí hadith yẹn wallahu a'lam ètò súnmọ́dù ni pé ká má lo hadith yẹn láti fi kíni o láti fi ṣe ẹ̀rí la fi lọ síbi àwọn ìpele ìdí mẹ́ta tá a lè mú wá ó ṣeé ṣe pé pé wọ́n fi tẹ̀lé bọ́lọ̀wọ̀n ọba ọba dẹ́dàá bó ṣe gbé kuraani kalẹ̀ tí bisimilayi sì jẹ́ àyà kan nínú àwọn àyà kuraani ẹlẹ́ẹ̀kejì ó ṣe é ṣe kó ṣe wípé ó fi tẹ̀lé ìṣesí àní sallallahu alaihi wasallam ní gbogbo àtànàbí bá fẹ́ kọ èyíkéyìí nínú lẹ́tà sí àwọn olórí olórí àbí ká tiẹ̀ sọ wípé ìṣesí yìí ti jẹ́ ìṣesí kan tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ ṣáájú wọn bá ti fẹ́ máa kọ àkọọ́lẹ̀ ìmọ̀ ẹ̀sìn òwò abẹ́lẹ́wọ̀n bá ní tóbi ẹ̀ tó látara àdílé ó súnmọ́ kọjá pé bísímìláì nìkan láàlè gbéyẹ̀wò lóṣù yìí pẹ̀lú ògbó ọlọ́run torí pé ó kù kan àtààbọ̀ tí a ó fi gàálé agbára ọlọ́run tí ó bá di uh, al-fasl al-qadim a ó máa tẹ̀síwájú níbi mọ́tínú tíra gangan láti ṣàlàyé àwọn nǹkan tí ó kó sínú abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ṣe eléyìí tí a ti ṣíwájú yìí kó bá fi sínú mizana hasanati wa kó jẹ́ kó ṣe ẹni tí ó sọ láǹfààní àti àwa tí a gbọ́ kó má sì jẹ́ káǹfààní rẹ̀ kó mọ lórí àwa tá a jókòó bí nìkan innahu ala dhalika laqadir subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk